at strategic locations to caution motorists ahead, while road traffic officials will be on ground to direct traffic round the day. Foot bridges will be provided to ease pedestrians' movement where necessary. Once again, construction of new bridges will start on the Ono River at Odono Pata area by St. Paul's Church along Abeokuta Road and Zatek 7 Up Road, Oluyole area on Tuesday, 27th February 2024. The work at Odono Pata will take about four months, while the one at Zatek 7 Up Road will take about two months. We urge all stakeholders to cooperate with the workers to ensure a successful and timely execution of the project for the benefit of all. IUFMP say no to flood. jọ ọmọ Fresh FM one oh five dot nine yan òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ mísíkà ọ̀gbìn Ìbàdàn ní challenge náà àgbẹ̀ Fresh FM nìbàdàn làwà.

tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fún. Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh fresh fẹ́ àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ gbọ́rọ̀ yìí lórí fresh fẹ́ lórí fresh fẹ́. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kanrí lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ tìbàdàn níbi tá a ti ń dábí ẹ̀dùn tá a ṣe bẹ́ẹ̀ tá a ń rọ̀ bí òwe ajá àbálẹ̀ ìròyìn náà ni o ńlá tún mú tọ̀yìn wá láti ìkànnì yìí ó wá yá o ẹja tún gbéra sọ bí ẹ̀ ṣe funfun lójú ewé kínní ìwé ìròyìn Nigerian Tribune The Punch Vanguard The Nation àti The Guardian ńlá ti kọ́kọ́ ṣẹ́wọ́ gbogbo àwọn òròyìn èyí tó ń bẹ lóde àsìkò yìí Samuel gbé sàbí ńlọkọ tèmi ẹ mọ̀ bá a bá ti dé báyìí bí ebi bí ebi kì í wọ́n bẹ́ẹ̀ yẹn bá sì ti wá wá oúnjẹ tó dáa sínú ẹ mọ̀ pé oúnjẹ tó dáa ńlọrẹ́ àwọ̀ ohun méjì kọ́ lẹ́ ọ̀rá bá mi wá ẹ má làágùn jìnnà àgbàdo wà bí rẹsì bá lóun wọn àgbàdo ẹja ṣèlégbò kásì ọ̀rá wá ẹ̀wà pẹ̀m ká ọ̀rá sèé náà sí lẹ́gbẹ̀ẹ́ kan á wà á dín ata rẹ̀ ní kẹ́tẹ́pẹ́ igbó àtẹ̀wà ó lọ ju nǹkan míì lọ kì í ṣẹ̀wà èyí tẹ́ ṣe lọ́ra lówó gọbọyò ìyá àgbìn lóko lọ́dọ̀ tí a ní ìní o bóyá jẹ́nu ẹ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní Tinubu ti sọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ wa Nàìjíríà ẹ̀yin nìkan kọ́ o ní ẹni tí ó ń ṣojú fún gbogbo ọmọ orílẹ̀ wa Nàìjíríà ohun yìí nìkan sì kọ́ ń lo ohun tó lè ṣojú fún gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà bí ó wọ̀ bí ó ṣe ẹ dúró bó bá di ọdún twenty twenty seven ẹ̀yin náà wá kópa nínú ètò òdìbò kẹ́ni ẹgbẹ́ òṣèlú NLC náà fọmọye kalẹ̀ kẹ́ gorí àpèrè kẹ́ wá ṣe é bẹ́ẹ̀ bá sọ ọ́ di mímọ̀ pé eégún tiwa ipe kò jóore ẹ̀yin náà wá gorí ẹ̀ ẹ̀ wá jòwó ọ̀rọ̀ rèé o ní gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde lónìí àgbà òní wà lọ́jà. Ja kórí ọmọ tuntun ọwọ́ ńlọrọ̀ dà àwọn àgbààgbà lẹ́kùnlẹ̀ kóòtù òjíire wọ́n ti sọ̀rọ̀ baba Gani Adams àti àwọn èèkàn kùgbò míì lẹ́kùnlẹ̀ kóòtù òjíire wọ́n ní bí òkun bá ti súnà renare tọ́sà ṣe bẹ́ẹ̀ tó súnà renare òòṣà ṣẹ̀ṣẹ̀ lókù tá a dà gbà lọ́dọ̀ tí í ṣe olórí orò níwọ̀run àìlétò ààbò tó gúnmọ́ lẹ́kùnlẹ̀ kóòtù òjíire àìsàṣọlọ́run pàkánì ó yẹ kó tú àpérò fún gbogbo ọmọ rí wo àjókòó papọ̀ ojú ìtún sí ó ti kú ò láńlò àdá à ń lò bọ́n á lo agbára táwọn baba ńlá wa tá a jogún bá lọ́wọ́ wọn ńlá lò láti fi gbógun ti àìlétò ààbò tó gún mọ́ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune lọ́wà àkòrí mi ìtúrèé lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune yìí kan náà tó ń sọ ọ́ di mímọ̀ láti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà àbọ̀ ìgbìmọ̀ ọ̀rọ̀ sọyè ti bíi ọdún mélòó kan sẹ́yìn ọdún méjìlá sẹ́yìn tí wọ́n ní wọ́n lọ ṣàgbéyẹ̀wò ẹ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa nàìjíríà ni ẹ wá àápégbọ́n ní ẹnìkan ẹ pé gọ ẹ jẹ́ á gbé àwọn ìgbìmọ̀ míì kalẹ̀ láti tún lọ tú ọ̀rọ̀ tó wà nínú ààbọ̀ ìgbìmọ̀ náà wò fínífíní kó tó di pa mọ́bi tá àyìnbọn ọ̀rọ̀ kan àkòrí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ni wọ́n gbé yìí náà sí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn gangan làbá máa pè lólú ayé tẹwótẹwó ńṣe ni wọ́n ń tẹwó bó ṣe wọ́n ẹ ti tẹwó tó pọ̀ jù gómìnà ìpínlẹ̀ abia ń lọ sọ bẹ́ẹ̀ ìpè ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà àwọn gangan lolú ayé tẹwótẹwó ìṣọwọ́ bí wọ́n sì ṣe tẹwó lọ ó jẹ́ nǹkan kan tó burú jáàyè ẹ wá mú kí gbogbo nǹkan kó fọ́jú pọ̀ láwùjọ orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀rọ̀ yóò dá o kò sì yẹ kó rí bẹ́ẹ̀. lágbọ́nrin ti náà mọ̀nàmọ́ná nílẹ̀ yìí iná mọ̀nàmọ́ná wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ kó máa ṣe mọ̀nà mọ̀nà mọ̀nàmọ́ná mọ́ Àtíkù adíjedupò ààrẹ nínú ètò òdìbò tó kọjá lọ lọ́dún tó lọ ó ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná yìí ọ̀nà tí ò ní gbà máa ṣe mọ̀nàmọ́ná òun rèé o ẹ tú àwọn òǹkó owó sí orí iná mọ̀nàmọ́ná tó jẹ́ ti aládàáni lẹ̀ tẹ́ ẹ bá gbé iná mọ̀nàmọ́ná kò lábẹ́ ti ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà tán yányán ẹ rí i pé ìgbà yóò dẹ̀rùn ju tàtẹ̀yìnwá lọ gbàgede ojú ìwé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ńlá kò rí ìyún náà ti wọlé bẹ́ẹ̀ bá wẹ̀ bá ṣàlẹ̀ ìròyìn ìrọ̀lẹ́ ayé kan rèé o kànájàngbọ̀n jẹ̀gbọ̀n kan rèé ìròyìn eléyìí sì rèé fún àwọ̀ ọ̀dọ́ ìlọ́kùnrin ni ìlóbìnrin ni mo fẹ́ fẹ́yàwó lórí ẹ̀rọ ayélujára nkankan wọ́n ní ẹ fura o ìfura lóògùn àgbà ìfura sì làgbà ògùn pánsá òfura ló ejáná àjà òfura àjájì onílé tí ò bá fura ó dájú ṣáká olè oko kànájàngbọ̀n jẹ̀gbọ̀n yìí ló sọ ọdún mọ́ pé òun lọ ṣe àgbélẹ̀rọ ìlànà kan tí wọ́n máa fi ń bá kàn síra ẹni fẹ́yàwó lọ́kọ lórí ẹ̀rọ ayélujára áàpù áàpù ọ̀hún tó sì gbé kalẹ̀ mò ń fọkọ mò ń fàyà ń ló wà fún ìwọ náà nílò ọkọ nílò aya tó o bá ti tẹ̀ sí ojú òpó ti arákùnrin yìí ó ní ọ̀gángán ọ̀dọ́ rẹ̀ gan ló ń bọ̀ àṣé ìlànà tó ń lò ó fún ó fi ń pe àwọn obìnrin wọlé tí ó sì fi ba ìwáyé wọn jẹ́ ni wọ́n ní ó ti ṣe o tó sì sọdúnmọ́ pé obìnrin méje ń lòun ti gbẹ̀mí ẹ̀ nípa ti ìlànà yìí tó ń sì palẹ̀ àwọn dúkìá wọn mọ́ ọlọ́run ṣàánú wa o ọlọ́run má jẹ́ àkó ọwọ́ o ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ló wà. níbi tí àwa dé dúró yìí hmm. èmi ò lè dákẹ́ mọ́ o torí kò lè wá kú lè joyè lé bàbá ẹ̀ mo kí yín o ẹ kú déédéé wò yìí ẹ káàbọ̀ sórí ìròyìn ajá àbálẹ̀ lẹ́ẹ̀kan sí i Adésínà Òkìkí Ọlá ńlórúkọ mi o ọwọ́ mi ba ìwé ìròyìn the nation níbi tí ó ti dàbí ẹni pé ọ̀rọ̀ àtúntò orílẹ̀-èdè nàìjíríà restructuring lọ́tún lọ́sì ó ti dorin ọdọọdún ó ti dorin ètò ìṣèjọba sí ètò ìṣèjọba torí kò sí ìjọba kankan tí yóò dóde tí àwọn èèyàn ò ní kun ìkùn àti ọ̀rọ̀ sí i létí lórí ọ̀rọ̀ restructuring àtúntò oh yes àgbà ọ̀jẹ̀ǹkọ̀wé nì tí í ṣe èèkànlú pẹ̀lú ṣóyínká pé ó tún ti yá àsìkò túre tí a tún gbọ́dọ̀ ronú àti ṣe àtúntò restructuring lórílẹ̀‐èdè nàìjíríà hmm, kódà nírú àsìkò tá a wà yìí a nílò rẹ̀ ju ìgbàkúùgbà tó ti kọjá lọ sẹ́yìn lọ necessary more than ever english ojú ìwé kẹrin ìwé ìròyìn the nation tó jáde fún tòwúrọ̀ ní ní ṣóyínká ló ti sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àtúntò láàárọ̀ òní. ìwé ìròyìn Vanguard àkòrí mi rèé tí wọ́n ní tọ̀ èdè òfẹ́ gbẹ́lẹ̀yọ̀ aráalé ò ṣetán láti fẹ́ gbóhùn àròkò ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lójúlówó tí wọ́n ní kí wọ́n máa lẹ nọ́mbà rẹ̀ papọ̀ mọ́ àsùnwọ̀n ti ilé ìfowópamọ́ àtọ̀rọ̀ BVN ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ máa fa tatantoto wọ́n láṣẹ tó jáde wá tẹ́lẹ̀ ni pé bó bá ti lè di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí kéré pé ó mú àwọn tí ò bá tí ì ṣe é lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fa ọ̀yọ́ yìí táwọn èèyàn kan sọ ọdún mọ̀ pé a fẹ́ ṣe ojú òpó ni ọ̀tọ̀ nẹ́tíwọ́ọ̀kì ni wọ́n ní what what and another what ọ̀rọ̀ ń bẹ ní ojú ewé kínní ìwé ìròyìn the guardian Vanguard àti Nigerian Tribune tó jáde lóòrọ̀ tòní. yes wàá gbọ́ ìròyìn yìí Samuel ó jọ ń pé ìròyìn yìí ó ní ṣe pẹ̀lú ìwọ ìdí àbá ni pé ẹni tí í ṣe ọba kábíyèsí ọ̀nìrìṣà àti iléèfẹ̀ kábíyèsí o wọ́n ní bàbá sọ̀rọ̀ kan láìpẹ́ yìí eléyìí tí ó mú kí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí ẹ mọ yiri ọ̀rọ̀ ń wò pé tọ̀ ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ rèé o ọ̀ní fẹ́ pé àsìkò ti tó tí ẹ mọ̀ dáàbò bora yín pẹ̀lú àwọn nǹkan ṣẹ̀dálẹ̀ tíá <laughs> ìròyìn yẹn ló rẹ́rìn-ín o níbi tí ọ̀ní ti sọ̀rọ̀ pé àsìkò ti tó na time be this pidgin tí gbogbo wa pátápátá tí a gbọ́dọ̀ mọ̀ ṣe ìdáàbòbò ara wa pẹ̀lú àwọn nǹkan eh, sáyẹ̀nsì ti Yorùbá hmm. spiritual power Ọọ̀ni ló sọ bẹ́ẹ̀ wọ́n ní lọ́wọ́ yìí ọ̀rọ̀ à ń gbébọn àbá ń yàdá kọ́ kálukú gbọ́dọ̀ lọ dira ah torí bọ́ọ̀ bá dira hmm, bóyá kí gbèsàbíọ́ parí ẹ̀ ìta gbangba ìwé ìròyìn The Nation nìyẹn ó wà àwọn kinní sáàmù yorùbá tí ọmọ kàn náà ni àsìkò tó tọ́ kọ́ wa báyìí. kinní tó fún mi lọ́sẹ̀ tó wà tarugbo boys. èmi kẹ dodo kire dodo dodo kiri tara nu plantain kinní tráfíkì ọ̀nà fẹ̀. dodo kire lólóhùn ohun bò mo pé bẹ́ẹ̀ yóò bá jẹ dòdò yóò sá yà sí mímọ́ bébí sì ṣe yọ tèmi nù ọ̀rá mo jẹnu wú jẹ́sí tó jù ẹnu mo sì níwọ̀n náà ṣe bẹ́ẹ̀ bó bá gbé mi mú o ò lè gba wọn ara lé ń gùn kò sí wàhálà mo yọ̀ǹda ẹ̀. <laughs> alright ẹ jẹ́ tẹ̀ sọ́wọ́ wájú wọ́n ní iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ọlọ́run ló fún wọn ṣe èèyàn kọ́ bíi bẹ́ẹ̀ kọ́ wọ́n ní àwọn kàndánù rẹ̀ sí ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà kan wọn ò bá ti gbèrú wa látẹ̀yìn ọlọ́run ni ò jẹ́ kórí wáyọ̀ gan àwọn báàgì oògùn tí ń lọ bíi mẹ́tàléní ọ̀tọ̀ọ̀tọ̀ tí owó oògùn náà ń lọ bíi bílíọ̀nù méjì ó dín díẹ̀ ni wọ́n gbà láàrin ìpínlẹ̀ ọ̀yọ́ àti ọ̀ṣun iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè nigerian customs service ìní wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ojú ewé kínní ìwé ìròyìn ti nigerian tribune ibẹ̀ gangan ni ìròyìn yẹn wà. lórí ọ̀rọ̀ eh, ìjà àti wàhálà tí ń bẹ láàrin ayédátiwa àti akítẹ̀rìnwá wọ́n ní ọ̀rọ̀ yẹn tún ti bú ó tún ti búrẹ́kẹ́ sí torí ẹ̀sùn tí ẹ fi ń kanra wọn lórí ọ̀rọ̀ à ń ba pátákó ara ẹni jẹ́ àbá pátákó ara ẹni jẹ́ ọ̀rọ̀ ọ̀hún ní ẹ̀pọ̀ ti di ńlá báyìí ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ láàrin ayédátiwa àti akin akíntẹ̀ríwá àwọn méjèèjì yẹn wọ́n ní wọ́n jọ ń fa fàǹfà kan láàrin ara wọn eléyìí tí ẹ̀kúnrẹ́rẹ́ ti ń bẹ nínú àárín gbùngbùn ìwé ìròyìn The Nation tó jáde fún tòwúrọ̀ òní ọgbà bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ òun ṣàkun bí nǹkan ti ń lọ lágbàáyé wọ́n ti wo ọ̀rọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ha ewu aláriwo tí ọmọ orílẹ̀-èdè yìí ń pa nínú ìwòsàkun àtìwádìí tí a wá rí i pé orílẹ̀-èdè nàìjíríà nǹkan kan ò sí ọrọ̀ ajé wọn ọrọ̀ ajé wọn sì lẹ́mìínú kódà ń fòókè ní pèpèpè ní economy still dey on track pidgin ẹnìkan tí í ṣe èèkàn nílẹ̀ amẹ́ríkà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ láyé ìgbà tó wo sàkún ọrọ̀ ajé tá pé orí ń ta wá o àyà ń dùn wá ẹsẹ̀ náà ro wá pẹ̀lú ẹni ọ̀hún pé ah, a ẹ àti wá rí báyìí ẹ kàn wá ń wo tá a fọ́ tá a là á rí i pé irọ́ ni ọrọ̀ ajé set <laughs> ìta gbangba ìwé ìròyìn ni ìròyìn yẹn ti jáde fún tòwúrọ̀ òní. bó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kọjá lọ sí ojú ọjà bá a bá. wọ́n lọ́rọ̀ yín ọ̀rọ̀ ara bàbá òyà ẹ̀kọ́ sì wọlé ewé ń jáde kò yé èèyàn mọ́ o. àwọn rúmọlẹ̀ ní jẹ́. pẹ̀lú mi ọwọ́ ẹ̀ àmúlélẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. Hello, my love. Sweetheart, I just got the birthday package you sent to me. Six plots of land at Greenland Estate in my name. Ah, oh, Ifemi, this is too much. Anything for you, my love. Yes, Ibadan, life just got beautiful as Frontline Homes Limited launches Greenland Estate, Moniya Ibadan on Friday the 1st of March 2024 by 11 a.m. Your chance to own a plot of land for just 2.2 million naira with an initial deposit of 500,000 naira. Now, this is the good news. The first 10 people to jump on this offer will only pay 1.8 million naira for one plot and if you're buying 6 plots, you get to pay 9 million naira instead of 13.2 million naira. That's not all. Greenland Estate is a 15 minute drive from the Monia train station and quite close to IITA. Call on 0818 700 2781. Do not sleep on this exciting opportunity because your dream home is calling at Greenland Estate. Màmá gba àkàmọ̀ mi ọlọ́run. Gbogbo èèyàn bá dán. Gbogbo ẹni tó ń ta búrẹ́dì tó ń ṣe búrẹ́dì. Gbogbo èèyàn tó ń gba búrẹ́dì lágbàtà. Tó ń ta búrẹ́dì tó ń fi búrẹ́dì kan tí tótótó. Àjọ̀dún ẹgbẹ́ àṣẹ búrẹ́dì Master Bakers Day yóò wáyé lọ́jọ́ karùn-ún oṣù kẹtọ́dún twenty twenty four. Gbogbo èèyàn la pè. Ká bá wọn ṣàjọ̀dún. Honourable No Sugar àti Budweiser ti gbáradì láti tẹ́yìn lọ́rùn dọ́ba. Pẹ̀lú àjọṣepọ̀ ìgbádùn tó yanrantí pẹ̀lú Top Garden Podo Village Ìbàdàn. Aago mẹ́wàá àrọ̀sọ aago mẹ́wàá alẹ́ ní fàájì kẹlẹ́lẹ́. o. three thousand péré lọ́pọ̀ mẹ́rin. Àjọwọ̀ làǹkárá lọ́jọ́ àjọ̀dún ankara ti wà ní top ní podo ìbàdàn tasco promotion gbẹ̀nlá ìbàdàn alago promotion ọ̀rẹ́ ìbàdàn bọ́lájí promotion géètì ìbàdàn lágbájá promotion lálùpọ̀n alhaji táyé àkàndé kọ́rẹ́nsì lélẹ́rẹ́ wa níbi tá a tún ti gbọ́ tuntun lábọ̀dé amẹ́ríkà pẹ̀lú àwọn òṣèré kànrin míì bíi wonderful ahmed àtúndé abbas àròlé ọ̀gá ńlá túndé kingdom ilé lóore wa honourable no sugar àti budweiser ti dúró tán o pẹ̀lú òbítíbitì ẹ̀bùn bíi deep freezer fan microwave iron generator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ master bakers association lọ́jọ́ karùn-ún oṣù kẹta ọdún twenty twenty four àjọṣe ṣe ni o tasco alubarika promoter ló package ẹ. kì í fọ̀. níbo ló bá sí. pẹ̀lú ìpínlẹ̀ lórí wòlíì. ẹ bẹ́ẹ̀ ta ìwọ òjò bàbá ń sẹ́jú orí afẹ́fẹ́. látọjọ́ friday eight ní sunday thirty ma. gbogbo ìṣerere tó ti bọ́ pápá. ẹ̀mí ọlọ́run ṣe tó ń fẹ́ ṣàwárí ẹ o. gbogbo èèyàn yá ní mẹ́síkà. lọ sí gẹ́rẹ̀. níbi tí ọlọ́run ti máa lu ọ̀pọ̀ wòlíì. àwọn olóyè mi. evangelist jẹ́ ẹ̀. adélakùn bàbá yà wá. kòkòlá jẹ́ adéṣẹ́wọlẹ̀ jésù. ìlà ìjà kẹ́tọ́ di ọlọ́run sọ bẹ́ẹ̀. kẹ́ńtẹ́ tẹ́nu jọ bí wòlíì bẹ́ẹ̀ ta ìwọ òjò bàbá sẹ́jú orí afẹ́fẹ́. wọ́n máa ṣiṣẹ́ ìrìnsẹ̀ pẹ̀lú àánú ẹ̀mí ọlọ́run a máa ṣàwárí rẹ̀ ẹ̀tọ́ àti ògùn onímọ̀jìpọ̀ tó sọnù látàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ tá a bá ti wọnú àdúrà lọ́jọ́ friday eight ìdájí lọ́jọ́ monday la máa ṣorí ọ̀fẹ́ o láti ìbàdàn tó bá sì jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀sẹ̀ kéré ni ẹ máa bọ̀ mẹ́síkà tí csc máa e jẹ́ mu àánú ọkọ̀ máa wà ń ṣẹlẹ̀ ọjọ́ ògo ọ̀bà wáyé rẹ̀ tó sọnù ẹ̀mí mímọ́ fẹ́ ṣàwárí ẹ̀ mẹ́síkà ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit ní nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwágbá fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. àrìlọ́gbà tó dára lọ́nà tó dára mobile vigil òde ajé twenty twenty four. bẹ́ẹ̀ni o iṣẹ́ òru alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa pastor doctor ea ojo jp tún bọ̀ wá sí the apostolic church nigeria òde ajé area headquarters adiamodo junction aremo atipẹ road òde ajé ìbàdàn ọjọ́ friday first march ọdún twenty twenty four yìí gangan ni o. ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ bákan náà faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di wípé ìṣọ́ òru máa tẹ̀lé láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀mọ́jú ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin o àwọn tí ọlọ́run máa lò ní pastor dr ea ojo jp general coordinator pastor dr ta adegbite area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr sgo uye jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday one oṣù kẹta march ọdún twenty twenty four yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹni ìyanu kan lọ́dún yìí lórúkọ jésù. ìrọ̀rùn dé o ẹ̀yà ìrọ̀rùn ti dé Caroline ló mú rọrùn tọ̀yìn wá o ìrọ̀rùn ti dé. bẹ́ẹ̀ dẹ́ ọmọ bíi ẹ̀dá ẹgbẹ́ ẹgbẹ́ ńlá ọlọ́run má jẹ́ kó ń tọ̀hún sáré kú sórí asán báyé bá ti wá ń yé ká máa báyé yé bí ìgbà bá ń yé ká máa bágbà yé torí ẹni tí ò bágbà yé olúwa rẹ̀ àbágbà lọ ni èyí ló jẹ́ máa ké sí gbogbo ẹni torí gbáláwo rẹ̀ kò gbọ́ mi lásìkò yìí láti máa bọ̀ síbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà ọ̀la tí yóò plan a and b àwọn plan c torí pé àṣekúnlówó kíwọ náà má bàa wá káwọ́ bọ̀tán lásán máa bọ̀ síbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà ọ̀la lórí bá a ọ̀rọ̀ ṣòkòwò tèrè gọbọ yóò sì máa wọlé fún ni láì tàpá sí òfin iléeṣẹ́ carolink ló ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀fẹ́ sì ni lórí bá a ṣe ń fẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣòkòwò ní ó wáyé ní second floor atm plaza opposite bode bus stop basọ̀run nílùú ìbàdàn zero nine one five eight seven two four five two eight ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí ńlẹ̀tò ìdánilẹ́kọ̀ọ́ wáyé ọ̀fẹ́ sì ni láago mẹ́wọ̀ òwúrọ̀ second floor atm plaza opposite bode bus stop basọ̀run ìbàdàn. ẹ bá wá yí olúwa. ó bá wa gbé ga ìgbìmọ̀ aláṣẹ ìjọ CAC Supreme Council Nigeria and Overseas yóò ṣe àkànṣe ìsìn ìfinisípò ajínrere àgbà general evangelist fún prophet Richard Kọ́láwọlé arógun gbógunmi ní sátidé ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí ní Christ Apostolic Church oníyanrìn Ìbàdàn láago mẹ́wàá àárọ̀ ààrẹ ìjọ CAC Supreme Council pastor Henry Odo alábòjútó àgbà pastor J.D. Onagua àtàkọ̀wé àgbà pastor E.E. Aládéṣayé ni wọ́n darí ìsìn ìfinisípò ajínrere àgbà yìí o the inauguration service of the new general evangelist Assemblies of Christ Apostolic Church Supreme Council Nigeria and overseas Prophet Richard Kolawole holds on Saturday 2nd March 2024 at CAC Oniyanrin Ibadan by 10 a.m. Come and celebrate with us. Jesus is Lord. Announcer CAC Supreme Council Nigeria and overseas. Ẹni bá bọ́ ẹ Jésù kó bá wà nígbà. Ẹ ẹ ló ń bímọ ń bẹ̀rẹ̀. Mm, mm, mm ẹranko ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹ̀kọ́ èèyàn ni èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi eh. báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. Eh. bàbá fi kà àní ẹyẹ dún bí ẹran. ẹ tó bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, bá wá dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀bí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀bí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ìlérí olúwa ó ṣẹ́nu ayé rẹ̀ ó dájú ó di dandan. bẹ́ẹ̀ni nítorí ọba tí ipa májẹ̀mú mọ́ ni èrèdí nìyí tó fi ṣe pàtàkì kájọ lọ pàdé ẹni ogbó ìgbàanì níbi ìpàdé àdúrà olóṣooṣù the almighty god ọlọ́run alágbára ti babalọ́lá kàǹpù kejì arákejì tó máa ń wáyé ní jímọ̀ àkọ́kọ́ oṣooṣù ọlọ́run tí ipa májẹ̀mú mọ́ ń là kórí ẹ̀ àkànṣe àròtọ̀ ló máa jẹ́ bí májẹ̀mú ìbápàdé méjì á ṣe parapọ̀ ṣọ̀kan ṣoṣo ṣiṣẹ́ agbára tí ìyanilẹ́nu jọjọ ọjọ́ àkọ́kọ́ oṣù ní friday yìí tí pàdé àdúrà tọ̀nà ẹni síre gbogbo oṣù ti wáyé bẹ́ẹ̀ ló tún jọjọ olúwa pa láṣẹ láti rí nínú agbára ìwọ ni o máa ṣàfira ẹni gbogbo alóore ọ̀fẹ́ láti wọ mẹ́sìlá ilẹ̀ ìyà ìyàsọ́tọ̀ tẹ́ni ti gbà àánú tó tayọ látọ̀dọ̀ olúwa aago mẹ́sàn-án òwúrọ̀ friday yìí ni ó bẹ̀rẹ̀ tọ̀sán laago mẹ́ta àti sóòru bẹ̀rẹ̀ laago mọ́kànlá alẹ́ níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ bíi prophet ayọ̀ daniel camp coordinator tí wọ́n á tún jẹ́ olùgbàlejò prophet ezekiel olúbọyọ̀ ládèjì ajínrere àpẹjọ apostoli ti kristi àtàwọn míì ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí bíi evangelist bọ́sẹ̀dé adéìwà àtàwọn míì á wà ńbẹ̀ babalọlá memorial international miracle camp ìkejì arákejì ló ti máa wáyé o ní friday ọ̀sẹ̀ yìí jájọ pàdé ńbẹ̀ fún májẹ̀mú ọ̀tun tí yí ẹni padà sí rere. The gateway to academic success begins at Christ Ambassadors International College. We are a co-educational secondary school offering boarding facilities and dedicated to nurturing scholars grounded in godly principles for outstanding academic performance. Our inspiring environment is powered by top-grade resources, a hybrid curriculum, a state-of-the-art CBT center, and a 1,000 capacity multipurpose hall, transforming student interaction with learning, assessment, and progress. Join us on Saturday, 9th March 2024 at our Oluyole Estate the premises of our entrance examination, taking your first step towards a future of academic success. For inquiries, visit our website www.christambassadorscollege.com or give us a call at 0704 519 6127. bá àbára ẹni bá làọ̀là kìí yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó road agbègbè ológun ẹrú ní rọrùn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹyin pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn ajá balẹ̀. right. yes. ajá balẹ̀ ìròyìn adédìẹ ìmáṣe àgbà ọ̀lẹ́ni ó yẹ ẹja tọ̀pá bọ́ọ̀lù àgàdà mọ́ dàrú ikọ́ ṣe bẹ́ẹ̀ máa faṣọ san ìmú. Hmm. ojú ewé kínní sí ìkẹyìndínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune ni wọ́n ti ṣẹwọ́ ìròyìn bẹ́ẹ̀ bá sì gbá ìwé ìròyìn ti The Guardian náà mú gbàgede ojú ewé kínní rẹ̀ ni wọ́n pe amọ̀ ìròyìn yìí sí kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹja lọ fojú ṣùnùkùn wọ ọ̀ràn ṣùnùkùn òun rèé o ààrẹ bọ́lá tinubu ó tu bí ejò lánàá ọjọ́bọ̀ thursday lórí ìgbésẹ̀ ìṣe ìwà ìsọ̀rọ̀sí àti ìhùwàsí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC nígbà tí NLC tó ń bá Bọ́lá Tinubu fa fìràkù lórí ìlànà ètò òṣèjọba tí wọ́n sì ń sọdúnmọ́ ẹ pé ìyanṣẹ́lódì ńlá fi pẹ́ ta ọ̀rọ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà NLC wọ́n ti sọ ṣáájú ìpè ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àtọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí ìyanṣẹ́lódì ńlá wọn ò fi ṣe wọn ni kò burú kò bàjẹ́ ńgbò di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n wọ́n ṣe ìyanṣẹ́lódì lóòótọ́ àmọ́ ńgbà tó di ọwọ́ ọ̀gànjọ́ òru ni wọ́n ní tọjọ́bọ̀ ti èyí tó yẹ kó tẹ̀lé ní ọjọ́rú wẹ́ẹ̀sì ọjọ́ kejìdínlọ́gbọ̀n àwọn wọ́gi lé àwọn wá sún sí oṣù kẹta ọdún tá a wà ń bẹ̀ yìí bá a ṣe wá mú oṣù tuntun lónìí wọ́n ní òǹkà ti bẹ̀rẹ̀ àná ni Tinubu náà wá fún wọn lésì padà láòkó gbà tó ń lọ sí iṣẹ́ àkànṣe àṣeyọrí ti ọkọ̀ orin rélùwé kan èyí tó wà lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí wọ́n gbé kalẹ̀ lọ́nà tó bá gbàmú pẹ̀lú ti ìlànà ìgbàlódé ẹkùn agbègbè àgbàdo ní ìpínlẹ̀ Ògùn wọ́n ṣe tibẹ̀ wọ́n jáde sí ẹkùn agbègbè òyìnbó lẹ́kọ̀ọ́ wọn ni iṣẹ́ àkànṣe yìí iná ni yóò mú kí ètò ìgbòkègbodò ọkọ̀ àtọrọ̀ ajé kó túnbọ̀ sán mọ́ngá ju tàtẹ̀yìnwá lọ àkókò tí wọ́n ń ṣe lọ́wọ́ ẹni Bọ́lá Tinubu èló fọhùn lórí ọ̀rọ̀ ti NLC wọ́n ní bó bá yá kí wọ́n sọ pé àwọn ò rí nǹkan kan ẹni tí ò sì rí wa tẹ́lẹ̀ kò lè rí nǹkan kan ibi tí iṣẹ́ ètò ìdàgbàsókè ìlú dé dúró lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwo ò ní tẹ̀tì àmọ́ tẹ̀síwájú ni àmọ́ ṣá o ẹgbẹ́ òṣìṣẹ́ gbogbo bí ẹdìẹ wá ṣe ń làágùn tí ìyẹ́ òjì ó tètè yọ látàrí ìpèníjà ètò ọrọ̀ ajé ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ń kó lálé fún wa ni àmọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ pẹ̀lẹ́ a máa lákò a máa lábo gbogbo ìgbà lẹ́gbẹ́ òṣìṣẹ́ abọ́ sí gbangba wálíà tí wọ́n máa sọ ọ̀rọ̀ kò bákùngbé sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n wá ní alúbàtà ìdárin o ibi wọn bá déhùn kí wọ́n ya sìmẹ̀dàn bí ẹgbẹ́ òṣìṣẹ́ bó bá rí i pé ibi òṣùpá dúró sí kò dúró re kò sí wàhálà ẹ̀tọ́ àkàbà sẹ́sẹ̀ ẹ̀gùn kẹlọ̀ tún ṣe sùúrù tó sì lọ́jọ́ ńlọrọ̀ tó wà ńlẹ̀ yìí bó ń bá ti parí sáà ọdún mẹ́rin àkọ́kọ́ ní ọdún 2027 tá a tún dìbò míì kẹgbẹ́ òṣìṣẹ́ náà lórílẹ̀‐èdè wa nàìjíríà NLC káwọn náà fa ẹnìkan jáde nínú wọn pé tó ọmọ oyè rèé o fún ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà kó wá lọ díje dupò ààrẹ bọ́lá ń bá gbé débẹ̀ kó wá ṣe é dáa ju ti tòun tóun wà lórí àpèrè yìí lọ àmọ́ ó sáà ti tòun rèé eégún ọ̀hún ojóore ojóore kejì náà ẹ fọ̀nà ọ̀gbàlẹ̀ wọ́ọ́ná kó ń ṣàṣeyọrí lórí ẹ̀ ẹni ó tún sọ̀rọ̀ gómìnà ti ìpínlẹ̀ èkó babájídé sanwóolu òun náà sọ̀rọ̀ tó ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe àti àǹfààní tí orílẹ̀-èdè wa nàìjíríà fún àwọn ilé òkèrè láti jọ ṣàṣepọ̀ mọ́ fún iṣẹ́ ètò ìdàgbàsókè ìlú wípé ah, ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọpẹ́lọpẹ́ ọlọ́run ká gbé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ká sì gbé fún àjọ lamata táwọn náà ń bójútó ọ̀rọ̀ ètò ìgbòkègbodò ọkọ̀ ojú irin yìí tí wọ́n jẹ́ kó ohun gbogbo sọmọ náà wọ́n ní bí ó ṣe máa lọ láti àgbàdo sí èkó èkó lọ sí ọ̀jọ́ nǹkankan àwọn iṣẹ́ àkànṣe ọlọ́kọ̀ òjèjì míì ti tún wà ńlẹ̀ àwọn èèkàn kùgbù táwọn náà tún péjú pésẹ̀ síbi iṣẹ́ àkànṣe náà ńlá gbérí gómìnà láti ìpínlẹ̀ borno ti ìpínlẹ̀ kwara kogi togun imo àti èkìtì tí gbogbo wọn ní ká má purọ́ iṣẹ́ àkànṣe yìí ó sanmọ́nà ẹ lọ tààràtà ojú ewé kínní sí ìkẹyìndínlógún ìwé ìròyìn Nigerian Tribune Tinubu sọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ bá rí i pé ètò ìṣàkóso tòun ò ṣe é dáadáa tó ẹni sùúrù tó lọ́jọ́ o bó bá dọdún 2027 ẹ̀yin náà wá gbé àpótí ìbò bẹ́ẹ̀ bá wá débẹ̀ torí bá yín ṣe é ẹ̀ wá ṣe é dájú èyí tí mò ń ṣe yìí lọ ẹni bá ní ibi tó ṣùpá dúró sí kò dúóre ẹni ó kákàbà sẹ́sẹ̀ kó lọ́ọ́ tún un ṣe. ẹ já lọ sí ojú ìwé kẹrin ìwé ìròyìn The Nation tó jáde fún ti òní ìròyìn kan tí mo mú àkórí ẹ̀ lẹ́ẹ̀kan tí ó ń pé ọ̀rọ̀ àtúntò orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe tí a lè gbá sẹ́yìn hmm. tàbí tí a lè gbá sábẹ́ ẹni ó di dandan o kí a gbé ìgbésẹ̀ lórí àtúntò orílẹ̀ Nàìjíríà gbajúgbajà èèkàn kò gbòǹkọ̀wé ọmọ orílẹ̀ Nàìjíríà Ṣóyínká ńlọ́sọ bẹ́ẹ̀ ọ̀ya ẹ̀já gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lójú ìwé kẹrin ìwé ìròyìn the nation wọ́n ní ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká lánàá ní ó ti pè fún àtúntò ní ojúpọ̀nà láti lè jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó tún lè gbéra bí ajá fọ́ kí ó lọ sí ìpele míì eléyìí tó kàn lórílẹ̀-èdè nàìjíríà ó ṣe àkíyèsí tó sì sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yin ọmọ nàìjíríà o ẹ rántí pé àwọn aṣáájú àti adarí orílẹ̀-èdè yìí tí wọ́n ti kọjá lọ àwọn náà mọ̀ wọ́n mọ̀ bí ètò àtúntò restructuring bí ó ṣe ṣe kókó ṣe pàtàkì tó àmọ́ wọ́n kàn mọ̀ọ́mọ̀ wọ́n di tí sí i bí ìgbà pé kò wúlò ni wọ́n sì kùnà láti gbégbèsè lórí ẹ̀ àìwá aláṣọ lọ́rùn pàká ẹ rántí pé wọ́n pé ó tó àpérò fáwọn ọmọ erin wo àsìkò wá rèé o kí àwọn ọmọ erin wo kí wọ́n kí ó sì mọ̀ ṣètùtù òǹgbòǹ tí ó nílò àti ṣe báyìí náà ni kí wọ́n gbé ìgbésẹ̀ àti ṣe àtúntò orílẹ̀-èdè nàìjíríà ṣóyínká ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì àti ẹni tí ń pè kọ́ wá bá gbogbo àlejò tó kù sọ̀rọ̀ níbi ayẹyẹ ó pé àádọ́ta ọdún tí ìwé ìròyìn The Punch tí ti ń ṣe bẹ́ẹ̀bẹ́ wọ́n níbẹ̀ ni eléyìí tó wáyé ní Victoria Island lẹ́kọ̀ọ́ lánàá àsìkò tí bàbá Ṣóyínká gbá gbòǹgbòǹ mú wọn ní tuẹ̀tuẹ̀ hello ẹ wo mo mọ̀ pé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà dé dúró báyìí àmọ́ sí sọ̀rọ̀ lórí ẹ̀ kò dàbí ká wá ojútùú sí ojútùú eléyìí tí yóò wá mú kí orílẹ̀-èdè Nàìjíríà kó túrọ̀ sọmù ká tún lè bá jẹ́ tọ̀ìtọ̀ì ẹran tí ò lè gun kí òun rere ó tún ti Jerusalem orílẹ̀-èdè Nàìjíríà jáde wá ní ká gbé àtúntò kalẹ̀ ká ṣe ètò ìjọba eléyìí tó ṣe kókó tó tún ṣe pàtàkì nígbà tí ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú ṣe é rántí wípé ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà dá bọ́lá ahmed tinubu ní àyà àjẹta ní àwọn pé ètò ìṣèjọba àwọn ní láti la ẹ̀yìn láti la pèpéle àti eh, láti gbin láti gbin àwọn nǹkan kan eléyìí tí àwọn gbé ètò ìṣèjọba ẹkùnsẹ́kùn lé lórí wọ́n sọ̀rọ̀ sọ́wọ́ iwájú ẹnìkan náà ti ṣe aṣáájú ẹkùn yorùbá àgbà ọ̀jẹ̀ ilẹ̀ yìí olóyè Ruben Fáṣọ̀rántì nílùú àkúrẹ́ ti ṣolúlu ìpínlẹ̀ ondo àwọn náà sọ̀rọ̀ wọ́n ní bí ìpínlẹ̀ ọba ti dáa gbogbo nǹkan tí èèyàn bá kọ́ sórí ẹ̀ náà yọ̀ọ̀kan mọ́ mi lògbòlògbò tí ó fẹ́ wó ni àìní ìpìlẹ̀ rere fún ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ńlójú fẹ́ mọ̀ dàbíi pé àti ṣe rere fún ilẹ̀ yìí ó dèwọ̀ àmọ́ o bí a bá lè gbìyànjú àti ṣàtúntò nílẹ̀ wa gbogbo nǹkan ó padà bọ̀ sípò tí gbogbo wa ó sì padà jayé ọlọ́ba yungba yungba yungba yungba mò ń tẹ̀ wájú Ṣóyínká tún sọ̀rọ̀ ó ní ṣe rí gbogbo wàhálà tá à ń kojú nílẹ̀ yìí àti bí a ti ń sọ̀rọ̀ àtúntò nílẹ̀ wa tí àwọn adarí ń gbọ́ lágbọ̀ọ́gbọ́n tíhun ẹ kò burú kò bàjẹ́ àmọ́ o kì í ṣe tọ́tọ́ àbẹ́ ìtọ́ yẹ kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ pè fún ojútùú tí orílẹ̀-èdè nàìjíríà ó tún fi dúró wámúwámú padà àmọ́ kí àwọn olórí tá a dìbò yàn pé àwọn ọ̀gbọ́n kankan APC bíi méje ń bẹ tàwọn àwọn ọ̀gbọ́n kankan ń tàwọn o wọ́n ní bí àbá gbìyànjú àti mú kí àtúntò lórílẹ̀‐èdè nàìjíríà kọ́ wáyé bí ìgbà tá a kàn yín gbà dojútu orílẹ̀‐èdè nàìjíríà sẹ́yìn ìgbà ni ó dọjọ́ tí àwọn aṣáájú ilẹ̀ yìí tí wọ́n bá tó tún jókòó padà rò ó tí wọ́n lọ gba àwọn ìwé ìpàdé àpérò kan tá a ti ṣe sẹ́yìn sẹ́yìn láwọn ọdún bíi twenty fourteen twenty thirteen àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n kí wọ́n yẹ̀ wò kí wọ́n wo ohun táwọn ọmọ ilẹ̀ yìí tí ó dá lábàá pé yóò mú kí ilẹ̀ yìí ó tún gbèrú sí i ilẹ̀ yìí ó kàn mọ yí lójú kan náà ni o bí adágún odò wọ́n tẹ̀sọ́wọ́ iwájú o wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè yìí àtàwọn ọmọ tí ń bẹ́nú ẹ̀ náà iyùn náà wà lára tó lè mú kí orílẹ̀-èdè nàìjíríà kó gòkè àgbà kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ bí bẹ́ẹ̀ kọ́ nàìjíríà gò bẹ̀tà yẹn náà lórin tí kó wá ọmọ kọ tí olúwa kó wá òfin mọ̀ dé hmm. ah, ìròyìn yẹn pọ̀ ó sì fúnni ní ìwárìrì ara ojú ìwé kẹrin ìwé ìròyìn the nation tó jáde fún tòórọ̀ òní ibẹ̀ lẹ́yìn náà tún ti lé ẹ sọ̀rọ̀ wájú thank you. all right lójú ewé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò lẹ́kùnlẹ̀ kóòtù òjìrè ọ̀rẹ́ o ẹ jẹ́ ká tún jọ métí gbọ́ wọ́n ní ìpàdé àpérò elétò ààbò ọlọ́jọ́ kan ó wáyé lọ́jọ́bọ̀ Thursday àná ní gbàgede ìgbàlejò ńlá ayẹyẹ ti ife. tí wọ́n pè ní Ifẹ̀ Grand Resort níbi tí àwọn èèkàn kògbò tẹnu wọn tọrọ lẹkùnlẹ kóòtù òjire àwọn ọba aláyé orí adé ọrùn lẹ̀kẹ̀ àwọn tó wà lágbọ́nrin ètò ààbò tí gbogbo wọn péjú pésẹ̀ wámúwámú lójúpọ̀nà àti mú kí ètò ààbò tó rinlẹ̀ kó wà lẹkùnlẹ kóòtù òjire wọ́n ní ilẹ̀ kóòtù òjire nípa ti ọ̀rọ̀ ètò ààbò tẹ́lẹ̀ iwájú àtàṣíwájú ńlá jẹ́ àmọ́ lásìkò tá a wà yìí nǹkan ti bẹ̀rẹ̀ sí yí dande kódà ìṣọ̀wọ́ bí wọ́n ṣe ń kọlu ẹkùn lẹ kóòtù òjire látọwọ́ àwọn kan jẹ́gbọ́n jẹ̀gbọ́n adàlúrú wọ́n ní ó jẹ́ nǹkan kan pàtàkì tó ń ta gbọ́dọ̀ ètè ṣiṣẹ́ tọ̀ láì fi àkókò játa àmọ́ níbi àpérò náà ńlá àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò kódà wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òjàǹgbara ẹkùnlẹ̀ kóòtù òjire oòdua people's congress opc wọ́n wà ń kalẹ̀ àmọ̀tẹ́kùn lẹ́kùnlẹ̀ kóòtù òjire wọ́n wà ń kalẹ̀ àtàwọn létò ààbò míì tọrọ tún kàn lára àwọn ọba aláyé táwọn náà wà níkàlẹ̀ níbi tí ìjókòó àpérò náà tí wọ́n sì jọ tọwọ́ bọ ìwé pé ẹ wá o àwa náà wá fún ìpàdé àpérò yìí lórí bí ààbò tó mú yányán yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ lẹ́kùnlẹ̀ kóòtù òjire nítorí pé ikú ti ń pojúgbà ẹni òwe ńlá nípa fúnni ohun tí ò ṣẹlẹ̀ sílùú ó ti ń ṣẹlẹ̀ sílùú ohun tí ò ṣẹlẹ̀ sórí adé tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀. Hmm. wọ́n ní ọ̀rọ̀ yìí gan ló mú kí àwọn gan náà gbéra tààfin tààfin ń làwọn ń bọ̀ níbi tí ìpàdé náà lára àwọn tó wà ń bẹ̀ lágbérí ọlọ́wọ̀ ti ìlú ọ̀wọ̀ ọba ajíbádé gbádégẹṣin ògún oyè kẹta olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba ọ̀mọ̀wé lẹ́kan balógun dèjì ti ìlú àkúrẹ́ ọba aládétóyìnbó ògúnládé aládélùsì ọwá ti ajérò ti ìjérò èkìtì ọba joseph adébáyọ̀ adéwọlé arójòjòyè kejì àkárìgbò ti rẹ́mọ ọba babátúndé adéwálé àjàyí olúwo ti ìdó ọ̀ṣun ọba adérẹ̀mí adédàpọ̀ olówó ti òwu àti ọ̀ní ti ilé ọba adéyẹyè ẹni ìtàn gúúsì àti gbogbo àwọn èèkàn kùgbù míì báhùnbáhùn lórí adé ni wọ́n jọ wà ń kalẹ̀ tí wọ́n sì tọwọ́ bọ ìwé pé ẹ wá o ètò ààbò yìí ó gbọ́dọ̀ yàtọ̀ sí tàtẹ̀yìnwá Gani Adams àti àwọn èèkàn kùgbù elétò ààbò yòókù náà tó kù wọ́n ní ẹ wá náà bí òkun bá ṣe bẹ́ẹ̀ tó súnà rínàre tọ́sà súnà rínàre òṣàṣẹ̀ṣẹ̀ lókù tá a dà á gbà lọ́dọ̀ tí ṣolórí oòrùn wàrùn ibi nǹkan dé dúró yìí ó pé ogun ìbọn tòun tàdákọ́ o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn kinní tá a jogún bá lọ́wọ́ àwọn baba ńlá wa tí wọ́n ti lò láyé gbọ́n iná lókù tá a máa lò lásìkò yìí ìyún gan la fi kápá ìwà àìlétò ààbò tó gúnmọ́ tó wá ń fún àwọn kanranjẹ́gbọ́n ìjẹ̀gbọ́n láǹfààní àti máa talùwá ní gbogbo ìgbà nígbà tó ń sọ̀rọ̀ nínú ètò náà ẹni ó ṣojú fún gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọ́lá adélékè aṣojú rẹ̀ igbákejì ẹ̀ ọmọọba kọ́lá adéwùsì nígbà tí ọmọọba kọ́lá adéwùsì ó máa sọ̀rọ̀ ó ní sẹ́rí èkìtì ondo ọ̀yọ́ èkó àtògùn tá a kórajọ papọ̀ lẹ́kùnlẹ̀ kóòtù òjire ńlá ti ní aṣojú yìí ńgbà aṣojú sì ti wà ń kalẹ̀ ọ̀rọ̀ ti di ṣíṣe nù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa orí adé gbogbo ó tọ́ka ọ̀ọ́ni tilé Ifẹ̀ ọba adéyẹyẹ ògúnwùsì táwọn náà wà níkàlẹ̀ níbi àpérò náà ó ní gbogbo ẹ̀yin ọba wa gbogbo yìí wọ́n ní ọwọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀ wà àwọn nǹkan tí ẹ jogún bá lọ́wọ́ àwọn baba ńlá wa yìí ẹ kò bóde àwọn nǹkan tí àwa náà nílò láti ṣe gẹ́gẹ́ bí olóṣèlú káwa náà lò ó àwọn bàbá bàbá náà bí àwọn èèkàn kùgbù tọ́lọ́run tún gbé àṣẹlẹ̀ kóòtù òjìrè lọ́wọ́ bíi alára ti ará èkìtì hmm. àti hmm. ibà gani adams gbogbo wọn náà wọn ké sí wọn ní ààrẹ ọ̀nà kàkànfò ẹ náà má sùn ibi nǹkan dé dúró yìí àwọn ẹrù tó wà ńlẹ̀ ẹ bóde sunday adéyẹmọ tí wọ́n mọ̀ sí sunday ìgbòho àti ọ̀gbẹ́ni akin ọ̀ṣúntòkun ní gbogbo ẹ má sùn o iná ti jó dórí kókó á ti wá sòkè tí ó fi dodo níbi tí nǹkan dé dúró ààrẹ ọ̀nà kakanfò náà ni kò burú kò bàjẹ́ ohun táwa náà ń dúró fún tẹ́lẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti ló ya eégún ó ti yọ́rẹ́ náà nù kí làwọn ń fi òórọ̀ ṣe táwọn ògbérù eléyìí láyà wọn ni ohun táwọn ń dìmú náà ni bí ìṣọ̀kan ṣe wà lẹ́kùnlẹ̀ kóòtù òjire àtòrílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àmọ́ ètò ààbò ti sàkáání wa yìí àdúgbò wa yìí ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n o ẹ mọ́ gbàgbé o a ké sí àwọn baba ńlá wa a ké sí àwọn onílẹ̀ káwọn orúmọlẹ̀ darapọ̀ kí ètò ààbò yìí rẹ́sẹ̀ walẹ̀ ká sì lo àwọn ìlànà àwọn baba bá wa láì nílò bọ́n tòun tàdá iná la lè fi gbógun ti àìlétò ààbò tó gún mọ́ nígbà tá a bá ti ṣe é bí wọ́n ṣe ń ṣe é yóò rí bó ṣe yẹ kó rí hmm. níbi tá a dé dúró yìí o lẹ́kùnlẹ̀ kóòtù òjire àti dáàbò bo ẹ̀mí àti dúkìá wa ọ̀rọ̀ ìbọn àtàdákọ́ o kò sì ní í ṣe pẹ̀lú òkùmọ̀ ìlànà àwọn bàbá wa làálò ojú ò sì ní í tì á àwọn alálẹ̀ ó sì gbà bẹ́ẹ̀ hmm. ju abámu nípa ni tó ó dàṣẹ. Hmm. ok lẹ́yìn la fi pé kí ọ̀ní ó ránṣẹ́ sí ọ bóyá kí wọ́n tiẹ̀ kí ọ̀ní ó fi ọ jẹ torí nígbà tí ọ̀ní ti lè pè pé kí a mọ̀ lo agbára àwọn baba ńlá wa hmm. láti fi dáàbò bora wa nísìn hmm. bóyá kí gómìnà ṣèyí ọ ránṣẹ́ sí ọ commissioner for spiritual protection or PA on uh, spiritual protection matters ọ̀rọ̀ tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àti olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí àwọn nǹkan ìṣọ́ tó bá jọmọ́ ti ilẹ̀ bàbá wa. iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí tó bá ti wá pè mí èmi ò wá ní jẹ́ kójú rẹ̀ ó bó <laughs> ó gbèsè fún ọ ọ máa lọ kó wá bí ọ má gbé kó. irọ́ agboolé mi ń ta o oh, èmi ò ní gbogbo àwọn kinní tí wọ́n mọ̀ ọ́n pé àwọn eh, biribiri lójú rí bàbá kankan yẹn àwa ò níyẹn. àwọn sórí lásán lọ sóde nǹkan bàbá aláyé kàròyìn kí n tó fún ẹ. ojú ìwé kẹrin ni mo wà ẹ fọkàn balẹ̀ a máa kàròyìn sí i létí ìwé ìròyìn The Nation níbi tí ẹnìkan tí í ṣe ìkànkògbò àgbà ọ̀jẹ̀ nílẹ̀ ìjọ́ olóyè Edwin Clark tí ó ti pàtẹ́wọ́ àtariwo fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí ní orí gbogbo ìpínlẹ̀ General Yakubu Gowon pẹ̀lú bí bàbá ti fi ìgboyà sọ̀rọ̀ síta gbangba fún àjọ eléyìí tó kó àwọn orílẹ̀-èdè tí ń bẹ nílẹ̀ adúláwọ̀ papọ̀ tí sì ń rí sí ọrọ̀ ajé wọn the Economic Community of West African States ecowas àwọn ìpínlẹ̀ àti orílẹ̀-èdè tí ń bẹ ní gúúsù ilẹ̀ adúláwọ̀ nígbàtí ẹni tí í ṣe ajagun gbébọn tì síbì kan gowon tí ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí í ṣe olórí olórí olórí ní ìjọba àwọn orílẹ̀-èdè tí ń bẹ nínú àjọ ecowas wípé eléyìí tí ẹni tí í ṣe ààrẹ ilẹ̀ nàìjíríà bọ́lá ahmed tinubu jẹ́ adarí fún wọn ní kí wọ́n ó jọ kí àjọ ECOWAS kí wọ́n dẹ̀ díẹ̀ lórí àwọn òfin àti ìyà àgbékalẹ̀ tí wọ́n fẹ́ fi jẹ Burkina Faso Mali àti Niger Republic lórí àwọn bí àwọn ọmọ ogun ti gbàjọba ńbẹ̀ tí ó sì ń ṣàkóso àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ṣe é rántí wọ́n ní àwọn tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè Gowon ó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tí wọ́n jọ bẹ̀rẹ̀ tí wọ́n jọ ṣe ìdálẹ̀ àjọ ECOWAS àjọ tí ọmọ rí sí bá a ti wo ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní gúúsù ní gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ lágbàáyé wọ́n ní wọ́n ti gbé àwọn ìyàtọ̀ dọ́sọ̀ kan kalẹ̀ pé wọ́n fi jẹ àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta hùn táwọn náà táwọn orílẹ̀-èdè náà sì pé ẹ kò burú kò bàjẹ́ nkókú fẹ́ ó ṣàgbà bùn ọ́ àwa náà a ṣẹgbẹ́ mọ́ a ṣẹgbẹ́ ECOWAS mọ́ wọ́n ní dínú tí àwọn ẹgbẹ́ ECOWAS fi pé ó dáa bí ẹ bá pẹ̀ ṣẹgbẹ́ mọ́ kò burú àmọ́ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan wà tí ẹ gbọ́dọ̀ fojú bà bí ẹ bá ti pé ẹ̀yin ò ṣe ẹgbẹ́ mọ́ wọ́n ní Yakubu Gowon òun wá sọ fún àjọ ECOWAS pé kí ẹ dẹ kí ẹ dẹ ẹsẹ̀ kúò lọ́rùn àwọn orílẹ̀-èdè mẹ́ta ọ̀hún díẹ̀ kí wọ́n wá bá wọn sọ̀rọ̀ papọ̀ kẹ́wọ́ àwọn ọ̀nà tí a tọ̀ tí wọ́n fi lè padà sínú ẹgbẹ́ àti pé tí wọ́n fi tù wọ́n nínú tí orílẹ̀-èdè wọn fi padà sí ipò tó ní ìtumọ̀ ẹni tí í ṣe Edwin Clark pé òun pàdẹ́wọ́ fún Yakubu Gowon bí àgbàlú ti ṣe gan ńlẹ́ ṣeun mèbí ẹ pé àgbà kì wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ hmm. yes owó yẹn gan ńlẹ́ lò tí ẹ sì fi gbé ìgbésẹ̀ tẹ́ gbé lórí ọ̀rọ̀ ECOWAS àti àwọn orílẹ̀-èdè Burkina Faso Mali àti Niger Republic tí ẹ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ yẹn ṣe rántí ṣe gbàgbé wípé àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta náà ti kọ́ dúnmọ̀ huru pé kò burúkọ bá jẹ́ bí ewúrẹ́ bá pé ìyá òun o bí àgùntàn bá pé ìyá òun òbí dúdú àwa náà sì mọ̀ dá tí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ewúrẹ́ àmọ́ o lẹ́yìn ìgbà tí Edwin Clark ti sọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta náà pé ọ̀dà àwa náà àwa náà kàn ń dẹmọ tẹ́lẹ̀ ni kì í ṣe pé àwa náà kú fẹ́ kúrò nínú ẹgbẹ́ yányán àmọ́ wọn tí ECOWAS náà ń sọ ó tóbi díẹ̀ làwa náà fi pé káà náà dọ́gbọ́n ju àwọn ìdúmọ̀húrú ń kalẹ̀ bọ́yá yóò ṣèrànwọ́ àmọ́ o ọ̀rọ̀ tí Yakubu Gowon ti sọ̀hún ó ti mú kí nǹkan ó dẹ̀ fún àti ECOWAS o àti orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta Edwin Clark dúpẹ́ lọ́wọ́ Yakubu Gowon ó ní àgbà ni o àgbà tó tòrò lọ gan ni Yakubu Gowon akíkanjú títí ń fọn eyín erin láti ayé kọ́rẹ́nsì oníkéw ni Yakubu Gowon oníṣẹ́ ìrántí ní ọdún 1975 nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe àdálẹ̀ àti ààtò ECOWAS Yakubu Gowon wà lára àwọn èèyàn tó mú ẹni látọ̀tún látòsí iwájú àtẹ̀yìn tó sì kó gbogbo wọn sábẹ́ òrùlé kan pé kí wọ́n jọmọ́ gbé láyọ̀ àtàláfíà kí wọ́n jọmọ́ dọ́rẹ̀ẹ́ kí wọ́n mọ̀ kàn ríra wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè sórílẹ̀-èdè kí wọ́n ríra wọn bíi mọ̀lẹ́bí àmọ́ o tí àwọn ń gbé nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tó bí ẹ kó wà sínú wọn ni àwọn tún rántí bí wọ́n ti gbé bàálù jagun orílẹ̀-èdè fáwọn táwọn bẹ̀rẹ̀ sí gùn káàkiri àwọn orílẹ̀-èdè sórílẹ̀-èdè táwọn lọ ń wo bí ìfọwọ́sowọ́pọ̀ àti ìgúnyán ìmúyányán bí yóò ti wà láàrin orílẹ̀-èdè sórílẹ̀-èdè ní gúúsù ilẹ̀ adúláwọ̀ ẹ wá wo ó èrè ti jáde nígbà náà ó dàbí ẹni pé wọ́n kàn ń ṣe lásán àmọ́ lónìí ó ti wúlò fún gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí ń bẹ lábẹ́ àjọ ọ̀hún ìròyìn yẹn náà pọ̀ àmọ́ mo kọ́ tiẹ̀ torí ìjọba àsìkò ojú ìwé kẹrin ìwé ìròyìn The Nation. ìwé ìròyìn ti The Guardian ìròyìn tó wà ń bẹ̀ kò dùn nínú o. Hey, yeah lórí bí nǹkan ṣe dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ní oúnjẹ tá à ń jẹ sínú tí wọ́n sì ní bóúnjẹ bá ti kú òun ìṣẹ́ ìṣẹ́bùṣe wọ́n lọ́wọ́ ta wà yìí ń ṣe ló dàbí ìgbà tí ìṣẹ́ kọ́lé tọmọ orílẹ̀‐èdè nàìjíríà tí àìsàn náà tó tún kọ́lé ti ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kí ló adé kí ló fa sábàbí ọ̀rọ̀ rèé wọ́n ní gbogbo nǹkan ló ti di ọlọ́wọ́n gógó láàrin orílẹ̀-èdè wa nàìjíríà lásìkò tá a wà yìí tí eku ò sì ṣe bẹ́ẹ̀ mọ́ kébí eku mọ́ ẹ̀yẹ kọ̀ kò ké bí ẹyẹ nípa ti ọ̀rọ̀ ríró oúnjẹ gidi rà sẹ́nu hmm. hmm. wọn ni àwọn oúnjẹ tó ti ń bàjẹ́ lọ́jà ńlọ́kùn tá à ń lọ rà lásìkò tá a wà yìí o ọ̀rọ̀ ọ̀hún ó wáá fẹ́ tojú sú ni gbà débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ti ń sọ̀rọ̀ yìí pé ẹ gbà wá o ogun débodè forílẹ̀-èdè yìí o hmm. bẹ́ẹ̀ bá gba ìwé ìròyìn ti The Guardian mú tàwòrán tàwòrán rẹ̀ ni wọ́n gbé síbẹ̀ tó ti ń bá pé tọ̀ ọ̀rọ̀ rèé o wọ́n ní ọ̀pọ̀ àwọn oúnjẹ táwọn ọmọ wọn kéékèèké máa ń jẹ núdùsì wọ́n ní ìyún àwọn èyí tó bá ti ju tó òyìnbó ń pè ní weavice wọ́n ní tẹ́lẹ̀ àwọn máa ń ko àwọn lè lọ ọrùn pẹ̀lú orí ẹja tí wọ́n kó fẹ́ díẹ̀ tẹ́dìẹ̀ ó jẹ́ kẹ́dìẹ̀ fi dàgbà ni wọ́n ní àsìkò tá a wà yìí wọ́n ní tí ẹdì rẹ kán bá na ẹnu wèrè wá <laughs> wọ́n fọ́ ń gini o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ọmọdé noodles tó ti ju wọ́n ní bẹ́ẹ̀ làwọn kan tún ń rà á wọ́n ní kí ni ẹ̀ tẹ́ ẹ bá ti fi yọ̀ wọn tẹ́ ẹ ṣàn ah, ṣíṣe lókun kínú okun lókun tí ọ̀pọ̀ ń jẹ hmm. wọ́n ní ìdí àti túmọ̀ sí ni pé iye wọn ra páálí rẹ̀ tẹ́lẹ̀ ó ti yàtọ̀ ẹni tí ọwọ́ rẹ̀ ò sì gbọ́ tí agbára rẹ̀ tí ò gbé láti rarú ẹ̀ mọ́ torí ẹ̀ wọ́n wàá já kúrò nínú ọ̀rá ọ̀rá tí wọ́n fi ṣe é kí wọ́n má bàa sọ iléeṣẹ́ tó ṣèyí òun lẹ́nu wọ́n wàá kó sínú ọ̀rá dúdú wọ́n wàá so iye báyìí ni bọ́ bàárà bóyá bó o sì rà wọ́n lẹ́lòmíì ó yẹ rà tó jẹ́ pé tí wọ́n bá sì rà ẹ̀ rò díẹ̀ ni wọ́n lọ gbé fún ni àwọn ni wọ́n lọ jẹ́ o wọ́n ní nǹkan tí ó bá dé lásìkò yìí lórílẹ̀‐èdè nàìjíríà nu wọ́n ní kì í ṣe ìyún nìkan wọ́n ní iṣu iṣu míì náà tó ti ń ju lẹ́gbẹ̀gbẹ́ tó jẹ́ pé tẹ́lẹ̀ táwọn yẹn bá ti rí pé iṣu òun ti ń ju lẹ́gbẹ̀ báyìí wọ́n ó gbé jùnú ni wọ́n ní kò ṣeé gbé jùnú mọ́ wọ́n ń tarú rẹ̀ gan lórí igbá ẹni tí ó wà rárú ẹ̀ tí ó tún pé òun lọ gbé jùnú ńlá wọn ò tí ì mọ̀ kárọ̀tì kíní tá a máa ń kan jẹun wọ́n ní iyún náà ó ti di nǹkan ẹ̀ẹ́rì kárọ̀tì tó ti ń ṣìrìn lórí igbá ibi tí wọ́n ti ń tà àwọn èèyàn sì tún rà á lórí kínú ó lè kún kí wọ́n lè rí nǹkan gbé sínú nígbà wọ́n ṣe àbẹ̀wò lọ sí ọjà mile two lóṣòdì mushin òkè odò àgbàdo lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni wọ́n gbé rí àrísà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ẹ máa wò ó ata náà tí wọ́n tún rà wọ́n ní ata ẹ̀ṣà tòmátò tó jẹ́ pé lòmí ò dọ́jà yóò máa yanbọ bó bá ti rí i pé tòmáàtì ó ti ní kọ́má lẹ́gbẹ̀ẹ́ kan kò ní rà mọ́ wọ́n ní yọ yẹ̀ kú òun bẹ̀ yọ máa lọ ni wọ́n ní ẹ̀ṣà tòmáàtì ńlọpọ̀lọpọ̀ ńlọ rà lásìkò tá a wà yìí ńgbọ̀ jẹ́ pé èyí tó jẹ́ ojúlówó èyí tí nǹkan kan ò ṣe bíi apẹ̀rẹ̀ rẹ̀ kéékèèké tí kì í sapẹ̀rẹ̀ ńlá ni o kéékèèké wọ́n ní wọ́n ń tà ní ẹgbẹ̀rún lọ́nà ogún ìmí ń lé jù bẹ́ẹ̀ lọ ó ní í ṣe pẹ̀lú ọjà ibi tí bá gbére rà wọ́n ní ara rẹ̀ rèé àwọn tó sì ń lọ ra ẹ̀ṣà tí wọ́n sì rí i pé ńgbà táwọn bá ní bíi bóyá ẹgbẹ̀rún méjì ó lé díẹ̀ àwọn á rí bíi mélòó kan táwọn tí wọ́n ṣàjọ fáwọn táwọn ó yọ ojú ibi tó ti dẹ̀ṣà kúrò tí wọ́n lọ̀ lọ́pọ̀ kò sẹ́ni tí ó mọ̀ yàtọ̀ mọ́ bó bá ti gorí iná tí a ta àtepo nǹkan kan darapọ̀ mọ́ra wọn wọ́n ní bí wọ́n ṣe ń lò rèé o wọ́n ní ẹja kan ń bẹ tí wọ́n ń pè ní ẹja ojú yọbọ́ ẹja ojú ọbọ wọn ní tẹ́lẹ̀ ẹgbẹ̀rún méjìléní ọgbọ̀n ni wọ́n ń ta táwọn ti ń sọ pé ẹja yìí tí wọ́n jò ó tí wọ́n jò wọ́n ní lásìkò tá a wà yìí ó ti di ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta sixty thousand naira ń ló lọ èyí tó túmọ̀ sí pé ẹgbẹ̀rún méjìdínlọ́gbọ̀n ń ló ti gorí rẹ̀ sí iye tí wọ́n ń ta tẹ́lẹ̀ ìyá báràká àti ẹlẹ́jà mu anímùsí ń ló sọ̀rọ̀ ó ní kì í ṣẹjọ́ àwa náà o èèyàn bá déwájú àwọn tó wá ní ẹ òun mú ẹjẹ lé táwọn ní ẹja ọkàn tẹ mú yìí ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n ní ẹja lọ́gbọ́rọ̀ yìí ṣé ọmọ nìkan ló lè jẹ́ léyìí tí ó yọ ni àbí ta ni toró ti kéré jù hmm. wọ́n ní gbogbo eléyìí kò mú nǹkan kan mọ́ kì í ṣẹ́jú àwọn náà ìrà táwọn ń rira nìta táwọn náà ń ta àwọn ọ̀sá ní í jókòó sílé káwọn káwọ́ bọ̀ tán káwọn wá máa gbàdúrà yìí pé kí ọlọ́wọ́n lànà wọn ni tórótòrò tóró báwọn ṣe ń rí táwọn lọ fi rà á ń làwọn náà ó ta orí rẹ̀ náà làwọn náà ó gbérí àgémáwọ̀ tàwọn táwọn náà ó fi bọ́ ọmọ bọ́ọ̀bù gbọ́ bùkátà lé wọn ni kì í ṣẹ́jú àwọn o ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà ni iná ó ti múgbó kòkó lábala ètò ọrọ̀ ajé àti nǹkan tá à ń jẹ bọ́tà tí wọ́n máa ń kó sórí búrẹ́dì tẹ́lẹ̀ kí wọ́n tó jẹ bú gan wọ́n ní ọ̀pọ̀ àwọn bọ́tà míì gan bẹ tó jẹ́ pé àwọn tí ó rà gan rí i pé ọjọ́ ti lọ lórí rẹ̀ tó ti expire wọ́n ní síbẹ̀ wọ́n ò tún rà wọ́n ní tí ó bá ti bàjẹ́ tí wọ́n bá ti ní ó ti expire báwọn wọ́n tún máa ń lóore ọ̀fẹ́ bíi ọ̀sẹ̀ mélòó kan tí ẹ̀ tún gbélé fi jẹ́ kó tó di pé yóò wá expire tán yányán hmm. wọ́n ní fọ́màtì burúkú táwọn èèyàn fi ń jẹ nǹkan ní ìgboro ayé rèé o wípé tọ̀ nàìjíríà ọlọ́run kó ṣàánú wa ni o a lè pé nǹkan tá à ń jẹ bó o ní ó ṣe dá a sí kásàrí nǹkan tá a kó sínú kí inú tiẹ̀ lè fi wálẹ̀ kí wọ́n lè pé ebi ò tí ì pa mí ní nǹkan tó kù tá à ń bá kiri lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ wò tẹ́ ẹ bá gba ìwé ìròyìn the guardian mú lójú ewé kínní rẹ̀ lásán bẹ́ẹ̀ bá wò ó àánú abiyamọ ó ṣe yín o. ẹn tí àwa kan tiẹ̀ ń rò ní wípé ọ̀pọ̀ àwọn tó gbówó lórí ńgbà tí a pé owó wọn nǹkan kan wọ̀nyí hmm. ní ìsìn tówó ti já wálẹ̀ mú ọ̀bá àwọn nǹkan yóò já wálẹ̀. yọjà yọjà wálẹ̀ hmm. ẹja dọdọ. ẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà tún ṣe nǹkan kan fún àwọn àgbẹ̀. ṣáwò ẹ̀yin àgbẹ̀ tí wọ́n ṣe fún ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ mọ̀ pé oníròyìn ni wa àti gbọ́ o. àti gbọ́ o. wọ́n ní àwọn àgbẹ̀ tí wọ́n ń gbé gàrí wọ̀lú hmm. tí wọ́n ń gbé ẹyin wọ̀lú nǹkan wọ́n ní kó já wálẹ̀ torí pé owó kan wà tí wọ́n máa ń san sí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ní odidi oṣù mẹ́fà ni wọn ò fi ní san ipe kí ọ̀rọ̀ dọ́là kankan kí ó fi wálẹ̀ ipe kẹ́yìn náà irú owó báyìí tẹ́ máa ń san ẹ máa san ẹ sórí ọjà ẹ sórí ọjà kọjà lè wálẹ̀ àmọ́ ẹ máa jẹ́ kí n gbọ́ pé ẹ wá ń lọ gbèrú wa látẹ̀yìn tún kó ọjà lù wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa lọ tà sí ẹ̀yìn odi Mm. dj bright mm. ọwọ́ ẹ̀ àmúlélẹ̀. gbogbo àlà ló sì wọnú ara wọn ẹnu alábòde ọ̀yọ́ mọ̀kùnmẹ́kùn kankan mm. tó ẹ dákun ẹ ṣàánú wa o. please thank you. ajá balẹ̀. ajá balẹ̀. tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ afọ́jú gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pi care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ẹ̀mí mímọ́ ló lè ràn mí lọ́wọ́ ẹ̀mí mímọ́ ló lè táyé power night àṣálẹ̀ agbára cac with god zone alágbẹ́ àwàkájà yíyànà church ńbàdàn ló ti ń wáyé friday àkọ́kọ́ lóṣooṣù ni o alẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí olùmíràn tó kó bẹ̀rẹ̀ lago mẹ́wàá alẹ́ dilẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ prophet Anu adigo cac with god zone chairman ẹ̀kú murasílẹ̀ o bákan náà lady evangelist ef adigo wà ń kalẹ̀ pastor eo adéyẹmí cac revival district kúmọ́pàyọ olódó ńbàdàn pastor Jeo o alabi cac trinity chapel district òkèọlá babalóògbèrè pastor c o cac with god zone headquarter alágbàwàkájà yé pastor ayo ọlánìràn cac with god ọlẹ́gẹ̀ gbàrẹ̀mú pásítọ̀ emo oyègbèmí csc mercyland kútẹ̀ nbàdàn àtàwọn ẹni àmì òróró yòókù ọ̀pọ̀ olórẹ̀mí ni wọ́n ń bọ̀ o tẹ̀mẹ́ holy ghost choir ọ̀rẹ́ pákókó ìdíwọ́ ti ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ rẹpẹtẹ olùgbàlejò àgbà ní prophet eno àdìgó ọ̀nà gbogbo lọ́jà sí csc rigonson alágbàwà kájà ìyànà church nbàdàn lálẹ́ fred ọ̀sẹ̀ yìí bí ìwọ náà bọ́ wá mọ̀ wípé ayé agbára la wà ni a máa bọ̀ o Túndé kí ló tójú ẹ kọrẹ lọ́wọ́ báyìí. ọ̀rẹ́ ó ti sú mi ẹlẹ́ẹ̀kẹta tí landlord mi máa sún owó ilé mi sókè rèé láàrin ọdún kan nígbà tí mo dẹ̀ bí pé kí ló ṣẹlẹ̀ oníṣẹ́ mi ò rí bí nǹkan ṣe ń lọ ń tà ni. má wọrí má bẹ ra plọ́ọ̀tì ilẹ̀ kan ní Greenland Estate àmọ́ ìwọ ni wàá kọ fúnra ẹ o àṣẹ bí èèyàn ṣe ń donílé lórí òjò báyìí lọ gbogbo ẹ̀yin olóríire já pàdé ní mọ́níyà nílùú ìbàdàn níbi tí frontline homes limited yóò ti máa ṣí greenland estate tuntun lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún tá a wà yìí ni o pẹ̀lú two point two million naira péré ìwọ náà lè ní plot ilẹ̀ kan lọ́dọ̀ wa pẹ̀lú àsansílẹ̀ five hundred thousand naira ó lè gba ilẹ̀ rẹ kó o sì máa sọ yòókù díẹ̀díẹ̀ bábá ń bá rí ibẹ̀ wá rèé o èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá ralẹ̀ ní greenland estate one point eight million naira péré lẹ́ ó san bẹ́ẹ̀ bá million naira péré lẹ́ ó fi kófà ilẹ̀ tó million naira fún ti wá rí síbẹ̀ ìṣẹ́jú márùndínlógún péré la ó fi wakọ̀ dé Greenland Estate láti ibi rélùwé train station Mọ́níyà kò jìnnà sí IIT rárá o pé Frontline home, sórí nọ́mbà yìí zero eight one eight seven zero zero two seven eight one àlá àti donílé lórí rẹ̀ yóò ṣẹ pẹ̀lú Greenland Estate Mọ́níyà Ìbàdàn. Ìbàdàn ilé Olúyọ̀lé ẹ kú àmójúbà Just Right Superstore ní ìrírí ríra ohun èlò oúnjẹ tó jẹ́ ojúlówó ohun èlò inú ilé tó lálòpẹ́ ohun gbogbo tí o fẹ́ ó ti wà lárọ̀ọ́wọ́tò rẹ ní just right superstore àkóbọ̀ ìbàdàn bákan náà ni ohun èlò ilé lọ́lọ́kọ̀ òjọ̀kan ohun gbogbo tó o nílò ojú kan ló wà o nílé ìtajà just right superstore ilé ìtajà wa titun ti wà ní plot three block twenty one basọ̀run estate ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wetland hotel àkóbọ̀ ìbàdàn ohun gbogbo yòówù tó bá wù ọ́ eléyìí tí ó jẹ́ àlòpẹ́ báwo ló ṣe fẹ́ sí ohun èlò inú ilé oúnjẹ jíjẹ ewébẹ̀ tútù mìnìjọ̀jọ̀ gbogbo ẹ̀ pátá ló w wà ní just right superstore ẹ̀ka wa ní ìwọ̀ oòrùn gúúsù lé ní mẹ́tàléní ogún ní gbogbo ẹ̀ka wa pátá òun náà láti ń tẹ́ àwọn oníbàárà wa lọ́rùn ẹ bá wa dòwò pọ̀ ní just right superstore àkóbọ̀ ìbàdàn lónìí kẹ́ ẹ ṣàwárí ohun gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò jára lọ a ó máa retí yín o. ọlọ́run bàbá lọ́lá èmi máa máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀. iṣẹ́ mi àtìyánu yóò ṣe lóṣù kẹta nínú pàdé májẹ̀mú alágbó. Tonight powerful Sunday. Ọlọ́run nípasẹ̀ pé ẹ̀. Lórí ìbáṣepọ̀ Joseph Ajajáde Bàbá Ìdù. Ó ṣe tó fẹ́ mú ìdádúró kú ọ̀lọ́nà gbogbo èèyàn. Lọ́jọ́ Sunday third man. Látàgọ́ mẹ́jọ òwúrọ̀ eight a.m. The unstoppable God. Ọlọ́run tí o ṣe dádúró làkúrí ti pátá yìí o. Máa mọ̀. Wá gbàgbára tógun ìdílé. Ogun agbègbè. Ogun àdàbí ò lè dádúró. Ọ̀pọ̀ àwọn tó farahàn ní òpàdé ìní pátá tó kọjá ti ń sọ ní ìwọ ló kọ̀. tó o máa sọ̀rọ̀ ẹ̀rí ti pátá yìí lọ́jọ́ sunday third march. níbi tí ọlọ́run ti máa lo prọfẹ̀tì olúfẹ́mi òní ti csc mọ́tẹ́tọ̀. evangelist lọ́ládé adélèké a máa léwájú orin ẹ̀mí. pastor joseph ajájáde bàbá igi. wọ́n máa sọ tẹ́lẹ̀ lórúkọ jésù. gbogbo ẹ̀dín níjọ csc igusu is assembly. láti ìwòrò. bó ti ṣe ọ̀nà ìwò. ìyànà church ni ẹ máa bọ̀. opposite finland ni csc igusu is assembly wà. wà ní ọ̀tá yìí ni o. àṣẹ láti tẹ̀síwájú máa bà lé ìwọ náà. lórúkọ jésù. Àjààbalẹ̀. Àjààbalẹ̀. all right. yeah. Àjààbalẹ̀ ìròyìn náà ló ṣe ń tẹ̀ sọ́wọ́ wájú. ọwọ́ mi bà ìwé ìròyìn Vanguard fún tòwúrọ̀ ní lójú ìwé keje ẹ̀ ìwé kẹjọ ẹ̀ page eight ìwé ìròyìn Vanguard tó jáde fún tòórọ̀ òní níbẹ̀ ni ìròyìn kan ti fẹ́ tako ìròyìn tí Samuel gbé sàbí kalẹ̀ kan lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé àti oúnjẹ wíwọ́n nkankan àti nkankan. oúnjẹ ti já wálẹ̀ mẹ́ o. irọ́ ẹnìkan tí í ṣe olórí ní ìlú ibìkan lórílẹ̀ Amẹ́ríkà Blanco pẹ̀lú Texas Mike Arnold ló ti sọ̀rọ̀ ó ní gbogbo ariwo ẹ hù orí ń ta mí tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pa kò yé èèyàn o ó nítorí òun anod n tóun ti ṣàkíyèsí nípa orílẹ̀-èdè nàìjíríà ni pé ọrọ̀ ajé wa pẹ̀pẹ́ ọrọ̀ ajé wa dáa torí àwọn ti wá sí orílẹ̀-èdè nàìjíríà lákàìmọye ìgbà àwọn ti sùn sórílẹ̀-èdè yìí àwọn ti wà nílùú yìí ńgbà míì táwọn lè wà ńbẹ̀ fódìdí ọ̀sẹ̀ kan oṣù kan táwọn ó sì mọ ṣàkíyèsí mọ wo sàkún bí nǹkan ti ń lọ n táwọn wá ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní wípé títa ríro là á kọlà bí ó bá ti jẹná tán ìmọ̀ padà doge ni ẹ̀gbọ́n o arnold mike ó ní ọ̀rọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣì ń bẹ lójú ọ̀nà tó tọ́ kò tí ì yẹ gẹ̀rẹ̀ ojú ọ̀nà tó tọ́ ló sì wà ó kàn jẹ́ wípé bí a bá lè gbé ìgbésẹ̀ àti mú ti ń bẹ nínú wa jáde ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà dàbí kíní ẹyẹ ni tí wọ́n pé inú ní ń gbé bí a bá lè gbìyànjú àti mú agbára wa jáde sí ìta gbangba àti àwọn nǹkan tó jẹ́ bí ẹ̀bùn tó lè mú kí ilẹ̀ yìí ó gbèrú sí i ẹ rí o bí orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe ẹgbẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé gẹ́gẹ́ bó ti wí ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà máa ń rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé báwọn ò bá ti dókè òkun táwọn ò lè dá àmọ́ o ẹ rí i pé èròǹgbà òun ti ń yí padà díẹ̀díẹ̀ yìí ti ń yí padà díẹ̀díẹ̀ torí pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń rí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ní òye wípé àwọn náà lè ṣe dáadáa lórílẹ̀-èdè àwọn láì ṣẹ̀ṣẹ̀ digbadi agbọ̀n di ẹrù lọ sórílẹ̀-èdè bàbá ẹlòmíì ṣé ẹ gbọ́ wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ pé agbọ̀n orin kíkọ àti eré eré ìṣe yálà torí ìtàgé tàbí àgbéléwò tí wọ́n fi ń gbayì káàkiri gbogbo àgbáláyé ẹ lọ wo àwọn orin tí ń jáde láti orílẹ̀-èdè nàìjíríà wọ́n ń jó wọn ní tìbútòrò àgbáyé ni àwọn fíìmù tí ń jáde náà nílẹ̀ bàbá wa nàìjíríà wọ́n ń wò ó káàkiri gbogbo ilẹ̀ ayé ni eléyìí tó túmọ̀ sí pé ń ṣàpẹrẹ pé orílẹ̀-èdè nàìjíríà lè ṣe dáadáa gan bá a bá gbìyànjú àti gbé àwọn tí ń bẹ nínú wa síta gbangba wọ́n tẹ̀sọ́wọ́ wájú o wọ́n ní kì í wá ṣe agbọn amúlùúdùn nìkan ni orílẹ̀-èdè yìí fi lè gba ipò gba iyì gba okùn ní àgbáyé bá a bá lè bójú wo àwọn ẹ̀ka tó tún kù náà àwọn ẹ̀ka ìpèsè lórílẹ̀‐èdè yìí bá a bá lè bójú wo nǹkan ó tún dáa ó ní ẹ wo o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí i wípé ìgbìyànjú láti yọ láti mú kí owó náírà kó gba yìí gan-an tí wọ́n sì fi yọ owó ìrànwọ́ orí epo rọ̀bì bẹntiró kúrò ó fẹ́ dàbí ẹni pé ó fẹ́ mú kí ìnira kéékèèké ó wáyé àmọ́ mọ̀ rí bẹ́ẹ̀ kò sí ní ìkòkò tí ọba jata ìdí ẹ gbọ́dọ̀ kọ́kọ́ gbóná hmm. bí bẹ́ẹ̀ kọ́ agbada tí ò gbóná ò lè yan gúgúrú ìdí nìyẹn o bí orílẹ̀-èdè yìí bá ti la iná kékeré yìí kọjá bàbá ilé jáde nú ẹ̀ ìgbádùn ti bẹ̀rẹ̀ yúngbá yúngbá yúngbá yúngbá ńlọ́ṣẹ́kù yẹn wọ́n ní ẹ wo bí kò dáa kó jẹ́ pé kí orílẹ̀-èdè ọmọ yáwó ṣẹlé ayé kí wọ́n fi mọ́ ṣẹlé ayé kẹ́ ẹ̀ mọ́ ya owó dá agbádá dá fìlà dá àwòrán dá kóòtù dá húdù dá gbogbo ẹ̀ wọ́n ní kò dáa àmọ́ ní ìsínbi tí agbede yìí bí orílẹ̀-èdè nàìjíríà bá fi lè yàn yọ tí àyà owó ṣe nǹkan kan mọ́ ẹ rí i pé owó náírà alẹ̀ wa yóò ní iyì lọ́wọ́ gbogbo àgbáláyé ẹ gbọ́ o àwọn tẹ̀ ń yáwó lọ́wọ́ wọn tí wọ́n ń fi kọ́bọ̀kọ́bọ̀ kọ̀ọ̀kan lé e tí wọ́n fi ń san padà inú wọn ò ní dùn o wọn ò ní fẹ́ kí ọrọ̀ ajé yín kó dúró tán yányán torí ẹ ti mọ̀ pé bọ́rọ̀ ajé yín báyìí lè dúró ẹ̀ ní wá sọ́dọ̀ àwọn wá yáwó mọ́ ìdínú tó fi jẹ́ pé wọ́n ò mọ̀ sáré mọ̀ rìnrìn àjò àti lè jẹ́ pé ẹ̀ sá mọ̀ yáwó lọ ni hmm. ẹ̀yin lẹ́wà jára yín ẹ̀ mọ̀ yáwó mọ́ bẹ́ẹ̀ bá ti yáwó mọ́ ẹ pèsè àwọn nǹkan ìdẹ̀rùn pínpínpín fáwọn ọmọ ìlú káfíkò nu wàhálà kékeré bí orílẹ̀-èdè nàìjíríà bá ti lè ta kọ́sọ́ kúò nínú agbada yìí ìgbádùn bẹ̀rẹ̀ ká mọ̀ jayé lọ́nu bí ìranú ṣúgà ìròyìn ẹ̀gùn díẹ̀ tí Mike Arnold ẹni tí ṣe olórí Texas Blanco ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó fi pé ilẹ̀ nàìjíríà sì ń bẹ lójú ọ̀nà tọ́tọ́ ẹ̀yin ni ẹ sùúrù tíún gbogbo nǹkan ó padà yọ dẹ̀rùn orí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde fún tòórọ́ òní. alright mo di ojú ewé kẹtàdínlógún ìwé ìròyìn ti Nigerian Tribune àwọn àkòrí ìròyìn kan rèé tó wà ń bẹ̀ ẹgbẹ́nusẹ̀ hmm. báàgì ń lọ bíi mẹ́ta lé ní àádọ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fifty three sacks tó jẹ́ pé ni wọ́n dì sínú ẹ̀ oògùn yìí kọ́ o oògùn èbó oògùn èbó ni o àmọ́ ayédèrú ni gbogbo oògùn yìí oh nígbà wọn wá sí iye owó rẹ̀ ó ń lọ bíi bílíọ̀nù méjì ó dín díẹ̀ hmm. àárín ẹnu àlábòde ọ̀ṣun àtọ̀yọ́ náà wọ́n sì ti gbégbá gbogbo rẹ̀ ẹni tí í ṣe olùdarí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ka ti ọ̀yọ́ ọ̀ṣun command ọ̀mọ̀wé ben ọ̀rámàlúgọ̀ iná ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí nígbà tó gba gbogbo àwọn oògùn náà lọ́wọ́ àwọn kanranjágbọ̀n jàngbọ̀n ẹ̀dá kan tí wọ́n fẹ́ gbèrú orílẹ̀-èdè wa nàìjíríà látẹ̀yìn àmọ́ táṣìírí ọ̀rọ̀ tú ọjọ́bọ̀ thursday àná ni wọ́n kéde rẹ̀ tí wọ́n sì ṣe àlàyé àmọ́ lẹ́bàá ẹ̀ náà ni ìròyìn kan náà tún wà tí ò dùn mọ́ni nínú tí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọ́pẹ́lọpẹ́ ọlọ́run àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀mú ẹ̀pẹ̀ ni wọ́n pẹ̀lú náà ní ìpínlẹ̀ Rivers lọ́hùn wọn ni àwọn èèyàn sì ti wá ní agbẹ̀dù ìfọpo tó ń lọ bí ogójì ọ̀tọ̀ọ̀tọ̀ láìsí gba àṣẹ lọ́dọ̀ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ni ara wọn rèé o bí wọ́n ṣe máa ń gbèrú orílẹ̀-èdè wa Nàìjíríà látẹ̀ inú bákan náà ẹ̀wẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìròyìn ayọ̀ eléyìí tí ń bọ̀ tó ní orílẹ̀-èdè yìí àtúntò tá a ti ń pè fún láti ọjọ́ tó ti pẹ́ wọ́n ní kò ní pẹ́ fẹsẹ̀ múlẹ̀ o nípa ti ìlànà òfin wọ́n ní òfin orílẹ̀-èdè wa nàìjíríà táwọn èèyàn ń sọdún ẹ̀ pé òfin yìí bàbá tó wà lórí àpèrè tó kọ́ ṣèjọba nígbà tí a bẹ̀rẹ̀ ètò ìṣèjọba àwa wa ìyún democracy wọ́n ní bàbá ṣẹ̀ṣẹ̀ ti ẹkùn agbègbè gbàgádé ni ni wọ́n gbé ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà lé wọn lọ́wọ́ kọ́sọ́ngbó ni ìwé bá di nǹkan tá à ń lò láti ìrìn àjò ọdún 1999 ọ̀hún wá wọn ni kẹ́sì mọ́ wo ìwé ọ̀hún kì í ṣe pé gbogbo nǹkan tó wà ń bẹ̀ iná ló bá ìgbà mu fún orílẹ̀-èdè wa nàìjíríà àmọ́ díẹ̀díẹ̀ ńlá díẹ̀díẹ̀ àti wàá jágbọ́n gbogbo ibi tí àléébù wà ń bẹ̀ àwa ní sàsùnpara lókùn mọ́ kí nǹkan má bàa bọ́ orí wọn ni kíápá ni wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kan dìde ẹ lọ jókòó àpérò ọ̀nà wo lágbègbà tí nǹkan fi sanmọ́nà fórílẹ̀-èdè yìí nípa ti ọ̀rọ̀ àtúntò òfin wọn ni àwọn èèkàn kùgbò wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ó yá o apá òfin tẹ́lẹ̀ yìí ẹ̀jẹ̀ ayọ̀kù káfí mi ha apá òfin eléyìí ẹ̀jẹ̀ ayọ̀kù káfí mi sílẹ̀bẹ̀ kó má bàa jẹ́ pé ìlànà tá a máa lò a máa ṣe ìlànà bíi ológun málágbádá hmm. tá a bá ti wá mú ìró tá a ti lọ gbé sórí agbádá ń ṣe làwọn ará àdúgbò ọmọ àwò aláwò sunkún sì máa wòra wa láwò rẹ́rìn-ín torí ẹ̀ ńlá ṣe ń bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ lórí ẹ̀ lọ lẹ́sẹẹsẹ wọ́n ní kó dàbí tí iṣẹ́ dé dúró báyìí àwọn tí í ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan lábẹ́ alága wọn Ògúndóyin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèkàn kùgbù yòókù míì náà tó fi lọ dé olúluwa ìlú Àbújá ni wọ́n ṣiṣẹ́ tọ ilé ìgbìmọ̀ asòfin àgbà lókè bí wọn ó ṣe ṣe àtúntò òfin náà tí ó fi sanmọ́nà wọn wá ní gbogbo rẹ̀ gbogbo rẹ̀ nígbà tí ó bá fi di oṣù kẹjọ ọdún 2025 àtúntò òfin wa yóò ti dè gbogbo nǹkan ó ti sè yóò ti sọ yóò sì ti tú pẹ̀mùpẹ̀mù bí iṣu ègbodò wọ́n ní lọ́wọ́ tá a wá wà yìí o orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ibi tó yẹ ká pẹ́ tọ̀ ń bẹ̀ á pẹ́ tọ̀ tó ń gbogbo fún máa tẹ̀síwájú tá a hmm. fi rí èrè rẹ̀ àmọ́ kó orílẹ̀-èdè wa nàìjíríà lọ fọkàn balẹ̀ oṣù kẹjọ ọdún 2025 ohun gbogbo yóò ti dè yóò sì ti dùn fún orílẹ̀-èdè yìí nípa títọ̀rọ̀ òfin àmọ́ òfin tá à ń lò lọ́wọ́ yìí náà kì í ṣe pé wàá fi bẹ́ẹ̀ náà ọwọ́ abáàdì tó bẹ́ẹ̀ kò burú kò bàjẹ́ lọ títí náà ṣùgbọ́n aṣọ ọgbà ńlá dá fún ìgbà la fẹ́ fi ọ̀rọ̀ òfin ṣe bẹ́ẹ̀ bá ti gbá ìwé ìròyìn ti Nigerian Tribune mú ojú ewé kẹrìndínlógún rẹ̀ ìbẹ̀lẹ̀ ti bá a. yes ah, ah, mo ń bọ̀ lọ́dọ̀ àbí jẹ́ nǹkan mu eléyìí kí n pa pín ojú ìwé kẹfà ìwé ìròyìn the nation ní ìròyìn ètò ààbò kan wà níbi tí wọ́n ti pé ẹni tí í ṣe ọba ọ̀nìrìṣà ti Ilé-Ifẹ̀ Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá wọ́n ní wọ́n ti rọ àwọn ọba yòókù ní ilẹ̀ Yorùbá wípé kí wọ́n mọ́ tẹ̀tì láti mọ́ dáàbò bo ara wọn pẹ̀lú àwọn nǹkan tiantia nílẹ̀ Yorùbá ní ilẹ̀ yìí hmm. ẹ̀já dókè lọ́hùn ẹ̀mí ń bà mí sọ̀rọ̀ pé àmọ́ bàbá padà dé a tẹ̀sọ́wọ́ wájú lórí ìròyìn ajá balẹ̀ ẹlẹ́mẹ̀ọ́ ajá balẹ̀. ajá balẹ̀ a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra <laughs> o. àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló falùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di láńlọ́ọ̀dù ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve ààrẹ tẹ̀dú street ààrẹ avenue new bodijà ìbàdàn Telephone zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì. Keep on being concepts, developer that cares. hello my country people, na people wey sabi the way they make am truly truly economy get headache simply because the thing dey shele everywhere but if you join body with the right people, you go make am come make i follow you talk better talk o oh, on top way to wet seminar on how you go take your phone dey run business dey begin dey enjoy serere werere na this saturday the seminar go dey shele for ibadan here as people dey complain na so so some people dey make am dey live large you wan double your hustle legitimately and make am through your phone come to this seminar seminar na there we go teach you how you go dey take your phone dey run business jeje this way to work seminar na e go shele for second floor atm plaza opposite bode bus stop basoro ibadan na caroline company organize am for this seminar o and na free of charge for this seminar you just telewire dem on zero nine one five eight seven two four five two eight. na this saturday this seminar go dey shele for ten o'clock in the morning for second floor atm plaza opposite bode bus stop basoro ibadan wey to to Work seminar. Make yourself ready to make camp this year. For over two decades, Oritamefa Baptist Model School, OBMS, Ibadan, the fifth best private school recognized by the federal government of Nigeria in 2022, is a co-educational day and boarding school where excellent students are produced with sound spiritual and moral principles. OBMS has produced overall best students in WAEC examination. OBMS is currently accepting applications for admission into Jesus Wan for 2024-2025 academic session. Entrance examination comes up on Saturday, 6th April at 8 a.m. in all OBMS campuses at Total Garden, Ring Road, and Akobo. Admission forms can be obtained at OBMS campuses or online at oritamefabaptistschools.com slash OBMS slash admissions.php. For inquiries, call 0903 000 1970 or 0803 343 0011. OBMS. Excellence, Excellence. through integrity. bẹ́ẹ̀ òru sára fàájì ni mo tún ti dé Fresh FM one oh five point nine nání òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la náà bí mo hàn mọ́. ìlàlíyà máa mọ̀ inshallah ìlàlíyà máa mọ̀ inshallah àwa tá à ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin music house challenge Ìbàdàn tàbí kẹ́ zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah àǹfààní oríire tó ní mínì ó ti balẹ̀ kàṣàgbọ́à bnb homes real estate limited àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ògúnná gbòǹgbò nínú kátálé talẹ̀ àǹfààní ńlá tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní diamond estate abadada ayégún ọ̀lẹ́yọ̀ nìbàdàn fún outright payment four fifty square meters seven hundred and sixty five thousand naira three hundred square meters five hundred and fifty thousand naira sanwó báyìí kò gba location láàrin ọjọ́ méjì forty eight hours ẹ̀tún láǹfààní àti sanwó díẹ̀díẹ̀ ìyẹn ní installment four fifty square meters nine hundred thousand naira three 300 k initial deposit 300 square meters 750,000 naira 250 k initial deposit gbogbo ẹ̀ láàárín oṣù mẹ́fà ni o six months dìde fúyà kó pe bnb homes real estate limited zero nine one three five lẹ́ẹ̀kan sí zero nine one three five sí wa bnb homes real estate limited ní block m 17 jọkẹ́ plaza bódìjà zero nine one bnb homes real estate limited ló ní kí n sọ fún yín wípé à àti di landlord ó ti di rọrùn. ẹgbẹ́ alápatà àtàjèrè bọ́rọ̀ ẹ̀dá bá kù díẹ̀ káàtó ọlọ́ọ̀lá kéèpé ìdírè tí ẹgbẹ́ alápatà ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alága wa alhaji wahab ọláìwọlá sùúrù làgbà ṣe ń kéde ẹ̀ tantantan wípé a nílò láti ṣe àkànṣe àdúrà a sì ṣe àkànṣe àdúrà lórí bí gbogbo nǹkan ṣe bó lórí gegege lápapọ̀ nàìjíríà àtìpínlẹ̀ ọ̀yọ́ wáyé ni pàápàá jùlọ bí màálù àgbò ògúnfe àti ewúrẹ́ ṣe di mọ́kànmọ́tọ̀ ọjọ́ ìsinmi sunday yìí ọjọ́ kẹta oṣù kẹta ó ní gbogbo alápatà màálù ògúnfe àgbò olórí ẹran onífun ẹran àti gbogbo eléròjà pátápátá jákèjádò òpinlẹ̀ yìí lápàdé ṣàdúà ní yídì agodi agodi géètì ńbàdàn láago mẹ́wàá àárọ̀ kérégé kódà imam àgbà ilẹ̀ yorùbá àti tilẹ̀ ìbàdàn sheikh abdulgani agbọ́tọmọ kékeré ni wọ́n léwájú àdúà kí kálukú wọ́n gbẹ́ni kírun wa lọ́wọ́ o bá a bá ṣe ń péjú pèsè wámúwámú ẹgbẹ́ alápatà ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alága alhaji wahab ọláyíwọlá sùúrù làgbà ní kéde. ajá balẹ̀. yes ẹ káàbọ̀ padà ní ojú ìwé kẹfà náà ibẹ̀ ni ìròyìn kan náà tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kí ìlú lè tòrò ẹni tí í ṣe gómìnà nípínlẹ̀ Ondo Lucky Ayédátiwa ó ti pàṣẹ o fún àwọn tó jẹ́ elétò ààbò nílẹ̀ yìí wípé kí wọ́n lọ rèé mú kí wọ́n kó gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n bá rí i pé wọ́n wà nídìí bí wọ́n ti ń ba àwọn pátákó ìkéde ẹ̀dìbò fún mi nkankan àti àwọn àlẹ̀mọ́gìrì pósítà tí wọ́n bá jẹ́ wọ́n ní àwọn Eh, ọ̀daràn àti ọmọ ìṣọ́ta kan wà tí ń fẹ̀sùn kàn wípé wọ́n ń ṣàtìlẹ́yìn fún ayédátiwa tí wọ́n pé wọ́n ń ṣàtìlẹ́yìn fún ayédátiwa tí ó sì pé wọ́n kọlu àwọn tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn eléyìí tí wọ́n wọ àwọn aṣọ àti fìlà tó ní í ṣe pẹ̀lú ẹlòmíì tóun náà ń kéde ìdìbò nkankan sípò gómìnà ní nǹkan ìjẹta òde yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní àwọn tó jẹ́ ọmọ ṣọ́tàun ìní àti bá àwọn pátákó ìkéde billboard ní wọ́n ti bàjẹ́ àti àwọn àlẹ̀mọ́gìrì pósítà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fàáya eléyìí tí àwọn èèyàn ọ̀hún ṣe pẹ̀lú owó iyebíye nígbàtí Lucky Ayédatiwa tí ọmọ sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi léde látọwọ́ ẹni tí í ṣe àgbà ọ̀jẹ̀ àti akọ̀wé ìròyìn sí ìjọba ẹ̀ Ebenezer Adeniyan ó ní ṣe rí gbogbo tí wọ́n ń ṣe wọ́n ń ṣe lọ́wọ́ ara wọn ni o lọ́ọ̀kì ayé tiwa ọ̀rẹ́ nìkan wípé kó ti torí pò nífẹ̀ẹ́ òun kọ́ wa mọ̀ ba tọmọlàkejì jẹ́ kọjọ́ àwọn ọmọ ń pa ẹ̀ ọwọ́ àwọn rèé o ìdí sínú tí gómìnà fi pàṣẹ pé ọwọ́ aya kẹ́ ẹ lè mọ̀ pé ńlọ́wọ́ ń bẹ̀ ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí ìbá àpòhùn jẹ́ olólùfẹ́ mi o ìbá àpòhùn já láti ilẹ̀ nítorí ọjẹ́ tí bá ti ń ba àwọn nǹkan ìjúwe ẹdìbò ẹdìbò fún mi tẹlòmíì jẹ́ ọ̀yà ẹgbẹ́ kẹ́ fi ìyà tó bá dọ́ba tí òfin là kalẹ̀ pé kírú ẹni bẹ́ẹ̀ ọjẹ́ ẹ fi jẹ́ torí àbùrọ̀ pé nítorí ipò nífẹ̀ẹ́ èèyàn kọ́ wa mọ̀ fi ba tẹlòmíì jẹ́ irọ́ o ìfẹ́ àbádìnnú kọ̀ọ̀kan lọ kọ̀ work ojú ìwé kẹfà ìwé ìròyìn the nation tó jáde fún tòwúrọ̀ òní. ní sàǹfàrà ní mọ́ṣáláṣí níbi táwọn èèyàn ti ń kírun sí ọlọ́run ọba Allah hmm. àwọn jàǹdùkú kan mà tún yáwọ́ bẹ́ẹ̀ oh wọ́n sì palẹ̀ àwọn tó ń jọ́sìn sí ọlọ́run ọba mọ́ àwọn èèyàn tó ń lọ bí ogójì ni wọ́n mà kó gbogbo ilé ìfowópamọ́ lásìkò tá a wà yìí gìrìgìrì ẹsẹ̀ ló ń wọbẹ̀ lọ fún tibi kọ́ o fún àti lọ mú kí ìlànà nọ́mbà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tòótọ́ NIN kí wọ́n lẹ̀ pọ̀ mọ́ BVN wọ́n ní ohun tí wọ́n ń bá lọ síbẹ̀ nu ńgbà wọ́n ti ń gbọ́ tẹ́lẹ̀ yìí pé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ní gbogbo pinpin wọ́n ní tó fi dàná ní gbogbo ilé ìfowópamọ́sí ń kún títì họ títì ọwọ́ hmm. àwọn èèyàn wa wọ́n ti tún fún wa níròyìn láàárọ̀ yìí pa àwọn èèyàn ti tún tò sáwọn ilé ìfowópamọ́ kan ilé ìfowópamọ́ kan ńlẹ̀ yìí lórí pé wọ́n lè rí kinní náà ṣe ni. àmọ́ Àtìkù sọ̀rọ̀ o Àtìkù ni iná mọ̀nàmọ́ná tẹ́ ẹ bá fẹ́ kó dúró lórílẹ̀‐èdè wa Nàìjíríà ara nǹkan tẹ́ ẹ ṣeré ìjọba àpapọ̀ bá a bá ti fàgbò fẹ́gún àmọ́jú ẹ̀ tókun tóun tókun ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ilé ìfo ilé iná mọ̀nàmọ́ná wọ́n fi é ní ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta hmm. àwọn kan sì ń bẹ tí wọ́n ní owó lọ́wọ́ bùsọ̀bùsọ̀ tí wọ́n lè kó owó lé lórí láti lè fi ṣòkòwò wọ́n ní tí wọ́n bá sì fi àwọn eléyìí tí wọ́n bá fún wọn láǹfààní àti ṣe àwọn iléeṣẹ́ aládàáni gbogbo wọ̀nyí owó yìí ni ó lè mú kí wọ́n fi ra àwọn nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ sí iléeṣẹ́ mọ̀nàmọ́ná iléeṣẹ́ mọ̀nàmọ́ná bẹ́ẹ̀ bá ti wá ń ṣẹ́giri lẹ́ẹ̀kan náà yóò tàn ní amásìkò tá a wà yìí ìgẹ́tàsíbì ó ní hmm. bó ṣe jẹ́ ìjọ olórí náà gbẹ̀yìn ládùúgbò ẹ̀. ẹ jẹ́ ládùúgbò tiwa èèyàn lè sá sọ sórí wáyà nẹ́bà Ah. téèyàn ó sasọ ọbẹ̀ tí ó gbẹ èèyàn lè sùn bẹ́ẹ̀ burú bá mú yàn téèyàn ó lọ sùn orí transformer eh, wọn báyìí. àwọn kan máa sùn bẹ́ẹ̀ lọ́dúngbò tiwa gan transformer gan àwọn èèyàn tí wọ́n tẹ̀ fẹ́ máa dá kó síbẹ̀ kankan. ìgbà tí náà dá gan tí náà ń wà gan tẹ̀rá àdúgbò ah, àgbà àgbàdúgbò àwọn bright sókà yẹn wọn <laughs> níná rárá. mo forúkọ bàdúgbò àwọn òkìkí láṣeré. wọn ní ah, àdúgbò tàwa mọ níná eh. àwa ògbé sókà <laughs> ọ̀dọ̀ àwọn bright sókà àwọn èèyàn níná ń bẹ̀ yẹn Eh, kéèyàn gbọ́ púú tírélà bírèkì tírélà ni kì í ṣe iná ló dé ẹgbẹ́ àwọn àdúgbò kan tó gbọ́ tí iná dénú ní sókà tírélà ní kọjá lọ iná kọ́. ọlọ́run àti àdúgbò lórílẹ̀‐èdè ṣé ò ẹja yẹ̀ wò ẹ kú kalẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. à ń ṣe oore kó dibi o second uh, kò sí second chance. tẹ bá kàn tí rí babaláwo kan tí ó jẹ́ tún ẹ̀kọ́ tó kàn gbé fún yín lórúkà kan pé kẹ́ lọ lò wọ́n ẹ fẹ́ máa lò níwájú wá wa báyìí ó ń ṣe eré ni. má gbẹ̀sọ̀ sinimá ńlá sọ̀rẹ́ o crime story tó gbóná òkìkí jọ̀ǹgbọ̀n lakọ́lé rẹ̀ àǹtà lànìyàn yìí ká ayéfẹ́lẹ́ sinimá ilé lálejò ó lè kú o òkìkí jọ̀ngbọ̀n ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ tó bá ti jáde àwo tún wò ní ẹ̀gbà bẹ́ẹ̀. sinimá ti tún òkìkí jọ̀ngbọ̀n ọ̀gán dá lórí rọmi sínú ọlọ́run ní rọmi ọ̀ràn sínú gbọ́rọ̀rọ̀ apagboko tanná oṣù olúru wẹ́wẹ́ ẹ̀jẹ̀ kalẹ̀ ẹni tí ó bẹ́sù jẹun pọ̀ síbi àgùngàn má tẹ̀sùn awọ irin ikú ni kì í sàrùn àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé à ń the baddest man on earth alágbára ìkàtó dájú bí agbọ́ngàgo ẹ̀mí èèyàn ò jẹ́ nǹkan kan lójú ẹ̀ sinimá yìí ti gbóná jù kí ló dé dé òkè kí jọgbọ́n ọmọ tọwẹ́ tẹ kú dàtú ń bẹ̀rẹ̀ ikú tó pa bàbá ẹ̀ ó yá ẹlẹ́kọ̀ọ́rùn polówó ikú tantan action packed movie yẹn lélẹ́yìí crime story tó kóná lala written and produced by adesina okikiola arolẹ́wọ́ directed by temi bakare starring dr yinka yefẹlẹ mohan antalaniyan tọ́lá ọ̀làdọ̀kun muyiwa adegoke lọ́ndọ́nà sọlá akitunde lagata yomi ọlọ́run ló láyé fọ́kòkò bọ̀bọ̀ bíi adesina okikiola fúnra ẹ̀ adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o and many more nínú sinimá ńlá yìí tá a pa kọ́lé ẹ̀ ní òkìkí ìjọgbọ̀n subtitled in English ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o tó bá jáde ṣe àwọn òtún wò ní bẹ́ẹ̀. tọ <laughs> ṣé nǹkan mi ò mọ sí ọ dj bryce. mo ti sọ fún yín ah! pé àdéhùn àwa ni àwa la fa <laughs> iṣu. kò sí wàhálà ẹ padà níná ládùúgbò yín ọkàn balẹ̀ tó jù lẹ́rìí bíi ti bàbá wọn olóògbé yìí. <laughs> ọ̀rọ̀ yẹn pa mí lẹ́rìn o. alright ó fọ́ ni. lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ èkó sílùú ìbàdàn mhm. kówó ètò ké lánàá kò mọ̀ ha. Ah ọ̀rọ̀ dùra ò lókè òṣùpá hmm. ṣe bẹ́ẹ̀ ó gbọ́n mi lójú rètérètè o hmm. wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ló ṣẹlẹ̀ ẹ̀mí èèyàn márùn-ún ń ló bá a rìn kábíyèsí lẹ́dùnmarè. Hmm. wọ́n lágbègbè kan tí wọ́n ń pè ní ibi afárá fìdíwọ́hún lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ èkó síbàdàn wọ́n ní ibẹ̀ gangan ni ìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ wọ́n ní ọkọ̀ kan ní sáré bọ̀ látẹ̀yìn ló bá gbé lé tẹni tó wà níwájú lágádángbọ́n èyí tẹ̀ máa ń pè ní overtaking wọ́n ní eré yìí tún wá pọ̀ ìgbélé tó gbélé eré yìí pọ̀pọ̀pọ̀ ó pọ̀ jù wọ́n ní bó ṣe gbélé àfi bẹ̀rẹ̀ ṣẹ́ ńlọrọ̀ bá di gidigidi wò ńlẹ̀ kó tó di pé wọ́n lọ sọrí mọ́ra wọn nígbà tí ó sọrí mọ́ra wọn ọkọ̀ yìí gbókìtì ọ̀gán èèyàn márùn-ún ń ló sì gbẹ́mìí mi bẹ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbòjú pópó ìjọba àpapọ̀ ẹni tó wà fún ẹ̀ka ọ̀rọ̀ tó ń lọ ní ti ìpínlẹ̀ Ògùn Florence Okpe ló fàtẹ̀jáde ọ̀hún síta ní nǹkan bí ọwọ́ aago mẹ́ta ńlọ̀lù lánàá ipe nǹkan tó ṣẹlẹ̀ rèé o lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ èkó sílùú ìbàdàn wọn ní lóòótọ́ èèyàn mẹ́sàn-án ńlọ́wọ́ faraka aṣá nínú ti ìṣẹ̀lẹ̀ náà àmọ́ lára àwọn èèyàn mẹ́fà tó jẹ́ ọkùnrin àti èèyàn mẹ́ta tó jẹ́ ọkùnrin àgbàlagbà wọn èèyàn márùn-ún ló gbẹ̀mí mi inú wọn táwọn yòókù sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nílé ìwòsàn kọ́lọ́n dákun dábọ̀ kó bá a fọ́ tọ́ wọn kó ló bá wa wò wọ́n sàn hmm. nínú omi ara nú ẹ̀jẹ̀ nú egungun ká má pàdánù àwọn eléyìí mọ́ àwọn tó sì ti bá ṣẹlẹ̀ náà rìn kọ́lọ́n bá a tu ìdílé wọn nínú. ok ẹ̀yin tí ẹ fẹ́ràn aré ìdárayá eh, pàṣẹ́rò ti pé àwọn ìlànà báyìí àti ìlànà báyìí àwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí ní àjọ tí ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá NFF ni wọ́n gbọ́dọ̀ ṣe bí wọ́n bá fẹ́ kí òun tẹ̀ wájú gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles. Hmm, ẹ̀yin Chelsea eh, Chelsea <laughs> wọ́n ní Michael Obi ti sọ̀rọ̀ ó ní à ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa dáa o a kàn nílò agbábọ́ọ̀lù lọ́wọ́ ibo ni ẹ mọ̀ wá striker lọ́wọ́ iwájú tó lè mọ gbá kínní wọnú àwọn tó ní ẹsẹ̀ ẹsẹ̀ magic tí yóò mọ gbá bọ́ọ̀lù sínú àwọn. Mm. bí ẹsẹ̀ sí Ronaldo bí ẹsẹ̀ mi. ó wá pé kò wá sẹ́nìkan tó ń fojú sí náà bí ojú Victor Osimhen náà lọ Osimhen lè ṣe kínní yẹn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé fẹ̀kàntẹ́lẹ̀ náà ọmọ Nàìjíríà náà ni mò ń gbé Chelsea àwọn ni wọ́n mò ń gbé Chelsea bẹ́ẹ̀ bá lọ wò ó láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé wọn. ọmọ tí mo train ò lọ bẹ o. ṣé <laughs> òsìmẹ̀ ó lọ àbòsìmẹ̀ ò ní lọ we never know àmọ́ ẹja máa jọ wò bọ̀. John Drogba tí wọ́n kọ́ pè mí lórí ọ̀rọ̀ yìí náà pé kí n bá Victor Osimhen sọ̀rọ̀ mo ti rárá kọ́ mọ́ lọ gbowó epo wá. <laughs> anyway afurasí ọ̀daràn kan rèé tó ní obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ń lòun ti gbẹ̀mí ẹ̀ òun ṣí ìlànà application kan ni sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi máa fẹ́ra wọn olólùfẹ́kùnrin pàdé olólùfẹ́bìnrin láti ibẹ̀ nǹkan kan ṣá wọ́n ní hmm. tó bá ti fẹ́ra fẹ́ra yín ojú òpó yìí ni kẹ́ tẹ̀ wá tó bá ti gba application òun wọ́n bá tẹ̀ sí lóòótọ́ òun fẹ́ fọ́kùnrin òun fẹ́ fóbìnrin ó ní ibẹ̀ ni wọ́n gbé bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ burúkú ó ní òun sì ti mú obìnrin méje nú wọn òun ti gbẹ̀mí wọn òun sì ti gba gbogbo nǹkan wọn ó ní òun lò wọn fún ètùtù ọ̀la ni o ah kábíyèsí elédùnmarè hmm. iléeṣẹ́ ọlọ́pàá náà ló tú àṣírí arákùnrin ọ̀hún tí ń jẹ́ adébáyọ̀ ṣùgbọ́n orúkọ ẹ̀ kejì wọ́n ti wọ́n ti gbélé hmm. wọ́n ní my chat app náà ni ó lò láti hmm. fi ṣiṣẹ́ láàbù òun. kábíyèsí ọlọ́run nísàlẹ̀ wọ́n